Welcome to the malty side of coffee. Start your day with a creamy malty taste of Nescafe Malty 3 in 1. Nescafe. Start strong, finish strong. <laughs> àwọn ẹbí mi yìí ṣá wọn ti wá gbádùn kí wọ́n máa yà mí lẹ́nu lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. kúnlẹ̀ bàtẹ́ ń kọ́. mo ti kun ní polish máa mi. àǹjọ́lá aṣọ ti fa bọ́. mo ti fa gbogbo ẹ̀ máa mi. ọkọ mi pàápàá àti yọkẹ́lẹ́ lọ múra léwe fáwọn ọmọ kí n tó jí. <laughs> bẹ́ẹ̀ ni ẹ̀yin màmá a wà fún yín a wà láti fún yín ní gbogbo àtìlẹ́yìn àti dídára ìwọ̀nba ọ̀rá tí ọkàn nílò torí wípé wíwà lálàáfíà yín ni ìdùnnú wa. màámi mo ti bá yín pọn mílìkì three crowns ife kan. ó ṣí ọmọ mi. <laughs> three crowns milk healthy moms happy families. I love my Indomie. Hey, Timmy, what are you doing with all those Indomie wrappers? Hey, Sophie, I'm collecting all these Indomie packs be a winner in the I Love My Indomie promo. I Love My Indomie promo? How can I win? How can I win? Well, it's super easy. All you have to do is buy a pack of Indomie, find a unique letter inside each of the packs, collect all letters to spell I Love My Indomie. Aha! and send the picture of your collection to the WhatsApp number 80 Just like that? Yes, just like that. Easiest one, two, three. I love my Indomie. Offer valid while stock lasts. Indomie noodles, tasty nutrition, good for you. Promo we hand on March 31st. Ibadan kini so Fresh FM Nìbàdàn làwà. tó dé o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala. káàkiri àgbáyé. Oyè lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlọ̀ ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. honest. sórí <laughs> ọmọkùnrin ọ̀rọ̀ rẹ̀ ti sú mi. he is not a good rat. <laughs> kì í ṣe kúure. Hmm. ọgbà yìí sórí <laughs> eh, ìgbà míì eh. kì í ṣe fọ́ọ̀tì ni hmm. akẹ́dàbí kí wọ́n ro àmàlà èlùbọ́ ọ̀ṣù ah. kí wọ́n wá lọ wá ẹ̀gúsí ẹ̀gúsí igbá ni ọmọ ẹ̀gúsí igbá ọmọ kò yàtọ̀ sí ẹ̀gúsí tìyín wọ́n á lo ẹ̀gúsí igbá yẹn wọ́n á lọ ní olómi ní olómi. bẹ́ẹ̀ni tó ń bá lọ olómi mhm. tán àtàwọn àṣẹwà lọ àtàyàn lójú ọlọ yẹn àtàyàn wá páàkì ẹ̀gúsí ìrànlẹ̀ rálẹ̀ tó kùn àkó lọ́wọ́ àwa dìímú ọgbà yìí kéèyàn wá lọ wá àwọn ewé àlùbọ́sà ewé àlùbọ́sà kan wà tó jẹ́ pé ewé yẹn náà ń jẹ mhm. àwọn kan máa ń lò lálàgbo ọmọ mhm. ewé àlùbọ́sà kejì lè tó jẹ́ pé wọ́n ń jẹ iṣu ìdí ẹ̀ ṣọwárẹ̀ tó jẹ́ pé ewé ẹ̀ wọ́n máa fi ṣàgbọ́mọṣe nǹkan kan ìyún gangan gangan lèèyàn lọ gé lẹ́yìn odò àlùbọ́sà níbi ada. Mm -hmm ọ wà rẹ wẹ́wẹ́wẹ́wẹ́ ọ wà dà sínú omi ó wà múyọ̀ díẹ̀ ó fi sínú omi yẹn ó wà fi ìdí síbí ó fi rò ó papọ̀ ó lọ sè é lẹ́gùsí pẹ̀lú ewé àlùbọ́sà yẹn àmàlà èlùbọ́ ọ̀ṣù yẹn ló máa fi dá sẹ̀ríà fún un sórí àwọn kinní kan wà ó ah. lè díẹ̀ àwọn ẹja wẹ́wẹ́ hmm. orí efolo hmm. tó bá ti ra kán orí èkékeré wàṣọ inú tribune ti ń ka wo tó sọ yìí inú punch inú eh, eh, eh, daily fresh ni ó wà lára ẹ ó wà da àwọn ẹja wẹ́wẹ́ yẹn sí ó ti mú yes tó o bá aláǹfààní àtìlẹ́jà wẹ́wẹ́ ó tún kú o akàn akàn yóò tún mú akàn akàn ó yọ gbogbo àwọn ẹran mélòó ló wà lára akàn gan. Ah, yíyún kọ́ àkọ́kọ́ white blood cell ni. kí n kúkú jẹ idé nàìjíríà sàkà ọyọ ọdọ ó mọ̀ pé akàn yẹn ó máa ń fa àwọn kinní kan mu débi pé téèyàn bá ti ń jẹ oyin lọ tó bá mu tó bá fà hmm. ó mọ̀ bí pààyàn pààyàn tó bá kàtà sínú. kápò oúnjẹ lè ń jẹ́ kéèyàn sanra láyé. wàláyé ó sì sọ nǹkan tó fi gbẹ̀ṣẹ̀ láàárọ̀. honestly láyé káyìbá ti fọ́ studio yìí fún ọ. no i extend there adele block ọ̀nà tó wà ní. ẹnu ọ̀nà ẹja fọ ẹnu ọ̀nà mi fún ọ. kò sí wàhálà. tó kutukutu là ń gbóhùn àdàbà. bọ́jọ́ bá ti bẹ̀rẹ̀ sí kọrin lóko tá a máa ń gbóhùn ẹ̀rí ẹ kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń lórí ọ̀fẹ́ láti gbọ́ ìkànnì fresh eob ó sì máa bọ́ ọ̀rọ̀ ẹ débi wípé yìí máa bọ̀ nínú studio yìí sì máa kó glove lọ́wọ́. ojúmọ́ tó bá wà lóde ojúmọ́ ayọ̀ ni ọ̀nà ti ṣí ọ̀nà ti là. àdúpẹ́ ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá láṣẹ olódùmarè lágbára lọ́wọ́ ọlọ́run ba àwọn tí àìlera wọn sapá kan jàmọ́ mm. kọ́lọ́njọ́ kó gbé wọn dìde ó ní ó sàn wá sówó sọmọ sáàkó tó ń ṣe báàlẹ̀ tọrọ káwa náà rí bá ti ṣe láyé ká sì rí ọ̀nà gbégbá nàìjíríà ó kú dáa mm, mm. àmọ́ wọn ò ní fẹ̀jẹ̀ mi àti yín ṣètùtù kí nàìjíríà tó gbéra dìde àwọn ìròyìn tó jáde nú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ la mú wá bá yín o Nigeria Tribune àti Vanguard ló wà ní nkíà mi ẹni ìtàn olùṣègùn bámidélé ló kọ mi ẹ kú ojúmọ́. daily sun àti the punch ó wà lákàtà tèmi náà ah, àmọ́ orúkọ kan wà ń sìn tí àwòye ń fi kún orúkọ ẹlòmíì hmm. ọlọ́mọye kan fi kún orúkọ tí a o hmm. àwọn tí wọ́n bá sì fi kún tọ́ nàdẹ́m sàbí hmm. wọ́n bá wo Nigerian Tribune wọ́n ní Kyari gate punch gate daily sun gate Eh, <laughs> Vanguard géètì <laughs> èmi ò wá mọ géètì bí géètì ti Ìbàdàn tàbí nǹkan ni. Ọlọ́run ló mọ̀. wọ́n ti fa gbòòrò gbòòrò ti ṣe bẹ́ẹ̀ ó ti fa gbó nílé iṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè wa Nàìjíríà bí wọ́n ṣe gbá Kyari mú fẹ̀sùn kàn tí wọ́n ń túwé túkọ lórí ọ̀rọ̀ rẹ̀ lọ àṣé wọ́n ní Kyari hmm. òun nìkan kọ́ àwọn kan náà wà tó jẹ́ pé bọ̀yìbọ̀yì rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ wọ́n ní hmm. gbogbo wọn pátá ti ní ẹ lọ kó wọn ní pápá ìyáká ńgbà táwọn ti láǹfààní àti fagbùrù ó họ́ṣpọ́pì ó họ́ṣpọ́pì ó dorí ndla ó ndla <laughs> ó tún di kíárì ó kíárì kíárì associate ó kíárì associate níbi ọ̀rọ̀ dé dúró báyìí wọ́n ní wọ́n pọ̀ tí wọ́n ń hmm. kó àwọn ọ̀rẹ́ díjú kyari hmm. nílé iṣẹ́ ọlọ́pàá wọ́n ti bẹ̀rẹ̀ sí í gán wọn lápá ẹ̀yìn náà ẹ̀ máa bọ̀ ẹ̀ lọ́wọ́ lómi. tó kọ́lọ́ òǹjọ́ kó ṣàánú wa ni o torí ọ̀rọ̀ yìí ti fẹ́ dàbí egbìnrin ọ̀tẹ̀ bá a <laughs> ṣe ń pàkan nìkan rú ọ̀rọ̀ kyari ó ti fẹ́ mọ latanbọ́gi ojú ìwé kẹrin ìwé ìròyìn nàìjíríà Tribune gbé pé iléeṣẹ́ tó rí sọ̀rọ̀ ọlọ́pàá nílẹ̀ wa nàìjíríà wọ́n ti ní àwọn méjì kan náà táwọn náà jẹ́ ọ́fíìsà tí wọ́n súnmọ́ Kyari tí wọ́n sì ń bá Kyari ṣiṣẹ́ wọ́n ní kí wọ́n lọ́ọ́ rọ́ kúnlé kódà wọ́n tún ní kí ìpẹ́tọ̀ àgbà iléeṣẹ́ ọlọ́pàá yẹnyẹn nílẹ̀ wa nàìjíríà kó tún júwe ilé fáwọn méjì kan ń bẹ lójú ìwé kẹrin àmọ́ òkè téńté tábìlì nàìjíríà Tribune ọ̀rọ̀ ilé tó wó ní kòyí ń ó tún hmm. ṣẹ́ jáde wọ́n ní agbáríjọpọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó mọ̀ nípa àwọn ilé gogoro ilé gàgàrà ni wọ́n pé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣàyẹ̀wò àwọn ilé gàgàrà tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó torí pé ọjọ́ ń pé àwọn tí wọ́n kó pọ̀ bí èròjà láti fi kọ́ àwọn ilé ọ̀hún ìmí inú wọn ò pójú òṣùwọ̀n ń bẹ lójú ìwé kẹta ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. òmí bí àwọn òǹsìnrú ìlú àgùnbánirọ̀ lórílẹ̀ wa nàìjíríà kan ṣe ń kẹ́kọ̀ọ́ yọrí jáde lánàá tí wọ́n sìnrú ìlú tán hmm. tí wọ́n kí wọn kú oríire abálẹ̀ ètò ẹ̀kọ́ ìmíì ń lọ ń bẹ̀ gùdùgùdù sì ti ń rún gúdúgúdú báyìí wọ́n ní Ọ̀ṣọ́dẹ̀kẹ́ ti sọ̀rọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà ìgbìmọ̀ àwọn ẹlẹ́sìn jẹ̀sìn lórílẹ̀‐èdè yìí wọ́n á jọ ṣèpàdé àpérò alágbára ńlá pọ̀ pẹ̀lú ASUU lórí ìyanṣẹ́lódì èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ dọ̀ wọn lásìkò táwa ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ìpàdé àpérò ọ̀hún ó wáyé pé ó ti di gbogbo gbàjò ìyanṣẹ́lódì yìí ni o àwọn àkóbá tó ní lórí ètò ọrọ̀ ajé àkóbá tó ní lórí ètò ẹ̀kọ́ àti hmm. ọjọ́ ọ̀la àwọn ọmọ òun gan tó ń fẹ̀tọ́ wọn dùn wọ́n láwọn ọmọ tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ tó sì ń jìyà rẹ̀ yí pé àsù hmm. ìyanṣẹ́lódì fàágbọ́n mújá nítorí ìjọba àpapọ̀ kọ̀ láti dá wọn lóhùn á ti ṣèyí sí o àsù gbogbo àtìjọba àpapọ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ìpàdé alágbára yóò wáyé lórí ìyún ẹ lọ tààràtà sójú ewé kẹjọ ìwé ìròyìn ti the punch tó hmm. jáde lónìí. ìròyìn kan ń bẹ tó jọmọ́ ti àwọn ọ̀dọ́ àtàwọn ìpẹ́ rẹ̀ ní nàìjíríà ó ń bẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn nàìjíríà tribune àmọ́ ẹ̀ ń bá rí ìwé ìròyìn Vanguard mú tó bá lọ sójú ìwé kẹjọ rẹ̀ yóò tún bá ń bẹ̀ ìròyìn ọ̀hún sọ̀rọ̀ nípa pé àwọn ọmọ tí wọ́n kúrò níléèwé tí wọ́n ò lọ léèwé mọ́ àmọ́ àbọ̀ tí wọ́n àbọ̀ àbí tí wọ́n lọ kúṣẹ́kúṣẹ́ tí wọ́n ní iléèwé sú àwọn hmm. wọ́n ní apá àríwá ilẹ̀ wa nàìjíríà nìkan la máa ń tẹjú mọ́ tẹ́lẹ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ní àwọn ti ṣe ìwádìí tó gún mọ́ àwọn rí i pé kódà ní gúúsù ilẹ̀ wa nàìjíríà àwọn ọmọ kan wà náà hmm. tí wọ́n lọ kúsẹ́kúsẹ́ tí wọ́n ṣẹ́rí padà tí wọ́n láwọn lọ iléèwé mọ́ a jẹ́ pé kì í ṣọ̀rọ̀ apá àríwá ilẹ̀ wa nàìjíríà nìkan ni o gbogbo nàìjíríà ni wàhálà yìí wà ó ń bẹ lójú karùn-ún ìwé ìròyìn nàìjíríà Tribune ojú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard ẹ̀ tún bá ń bẹ̀. tán lórí ti agbami òṣèlú hmm. gómìnà ìpínlẹ̀ Kwara òun ni ó ṣáájú àwọn ìgbìmọ̀ tí ó ṣe kò kárí ọ̀rọ̀ ètò ìdìbò abẹ́nú láàrin ẹgbẹ́ òṣèlú APC léyìí tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun hmm. àmọ́ wá ní Arẹ́gbẹ́ṣọlá Oyètọ́lá àwọn alátìlẹyìn àwọn méjèèjì wọ́n mà sọ kò bákùn gbé ọ̀rọ̀ síra wọn ah. <laughs> bẹ́ẹ̀ ni alákòóso yìí sọdúnmọ ẹ pé hmm. ìwọ gangan gangan gangan gangan gómìnà ìwọ ló ń pe ṣoṣo ìwọ náà ló sì fẹ́ rí ṣoṣo ìwọ ló ń darúgúdù sílẹ̀ ìwọ náà ló ń polè pé kó wá jà ó tún ní kólókó wá mu ìwọ náà ló lu ọmọ ìwọ náà ló tún máa sunkún. Ah, ah. kí ló lè tó tó bẹ́ẹ̀ Hmm. ẹ lọ tààràtà sí ojú ìwé kínní àti kẹsàn-án ìwé ìròyìn ti The Punch. ọ̀rọ̀ tágbàmì òṣèlú ń bẹ lóyún ojú ìwé ìkẹjìléní ogójì ó ṣànwọ́ ojú ìwé ìkẹrìndínní àádọ́ta ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí wọ́n ní ọ̀làlóró òkìje ìbò abẹ́nu ti ẹgbẹ́ òṣèlú APC ọ̀la ni ó wáyé Oyètọ́lá àtàrẹ́gbẹ́ṣọlá wọ́n ní àwọn méjèèjì ṣoṣo méjì tí ó fojú gan ni ara wọn ni àmọ́ ẹni tí ó tó gbangba sùn lọ́yẹ́ bó ṣe ń bẹ lójú ìwé kẹrìnlá ìwé ìròyìn ti Vanguard náà nù ó pé ní ìpínlẹ̀ Ọ̀ṣun Oyètọ́lá àti Arẹ́gbẹ́ṣọlá wọ́n fẹ́ gbé pẹrẹgì kaná àmọ́ ìròyìn kan wà ní ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Nigeria Tribune ti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lẹwa Nàìjíríà ń pé àwọn kò bá kò gbé ìròyìn kan ti ń rìn káàkiri bí èpè ti ń rìn hòhò tẹ́ ń pé ẹ́ àwọn kan ti sọ pé ẹ wò ó ọ̀rọ̀ tí wọ́n fi ń kọ́ Arẹ́gbẹ́ṣọlá lọ́rùn lórí òbítíbitì owó kan tí wọ́n yà sọ́tọ̀ láti máa fi ṣe àbójútó iléeṣẹ́ tí wọ́n ti ń tún yàn dá iyún Nigeria Correctional Service tí wọ́n mọ̀ sí ọgbà ẹ̀wọ̀n tẹ́lẹ̀ wọ́n ní wọ́n mọ̀ mọ̀ yìnbọn òṣèlú lu Arẹ́gbẹ́ṣọlá ni o ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lẹwa Nàìjíríà ní irọ́ o irọ́ o irọ́ o irọ́ o òtítọ́ ọ̀rọ̀ òun làwọn ń wádìí rẹ̀ ẹ mọ̀ sọ pé ìbọn òṣèlú ni. Hmm ńbẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. a mà o ọmọ ń dàgbà bàbá ń sùn sẹ́yìn à ń dúpẹ́ bọ̀ ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní láti àárín bíi ọdún méje sẹ́yìn ó ṣe ìgbéra díẹ̀ lọ sí three point four percent bọ́rọ̀ yìí ṣe jáde tán PDP wọ́n bá sọ òkú ọ̀rọ̀ lu ẹgbẹ́ òṣèlú APC yìí pé ah wọ́n ní ètò ìṣàkóso tó wà lóde yìí bad luck burúkú ni wọ́n gbé wá kódà bad market tún ni ètò ìṣàkóso wọn èé ṣe tó jẹ́ pé láàrin ọdún méje ètò ọrọ̀ ajé wa ṣe gbéra ní three point four <laughs> ní ìdá mẹ́ta àbọ̀ ó dín pẹ́sẹ́pẹ́sẹ́ nígbà Lai Muhammed ó sọ̀rọ̀ ó ní ẹ̀ ọ̀tá ẹ ṣe ọ̀tá ẹni kì í ga bẹ́ẹ̀ sì rèé ọ̀tá ẹni kì í pòdù ọ̀yà ẹgbẹ́ òṣèlú alátakòrè wọn ò fẹ́rẹ̀ kankan fún ìṣàkóso yìí ọlọ́run ló mọ̀ọ́mọ̀ bá wa ṣe é wọ́n tún mẹ́nu bà hmm. ọ̀rọ̀ kan lórí ẹgbẹ̀rún márùn-ún tí wọ́n ní wọ́n ń fún àwọn tí ìṣẹ́ ń ṣẹ́ láwùjọ orílẹ̀-èdè hmm. nàìjíríà tí wọn ò rọ́wọ́ ha orí ara. Hmm. ìgbà tí alákòóso kan sọ̀rọ̀ ó ní ṣé ká má tanra wa jẹ àwọn kan wà tó jẹ́ pé láyé wọn láti ìgbà tí wọ́n ti lajú sílé ayé eh, wọn ò fọwọ́ ka ẹgbẹ̀rún márùn-ún pé owó àwọn rèé rí ìyẹn tó lágbára díẹ̀ o odip odipa ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Nigeria Tribune ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti sọ̀rọ̀ wọ́n ní àwọn ń bẹ àwọn tó wà nípò agbára nílẹ̀ wa nàìjíríà aláṣẹ ni o àbí ti ẹ̀ka tí ń ṣòfin pé òṣì àti ìṣẹ́ mú ọmọ nàìjíríà lómi bẹ́ẹ̀ ni oko gbèsè wa tún fẹjú sí i kí ló le tó tó bẹ́ẹ̀ hmm. ẹ wá ṣọ́ra ìjọba àpapọ̀ lórí oko gbèsè tẹ́ ń rulẹ̀ wa nàìjíríà wọ̀ lójoojúmọ́ ìbẹ̀ lójúwé kẹrin ìwé ìròyìn nàìjíríà tribune ìròyìn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà sọ̀rọ̀ wọ́n ní iléeṣẹ́ ọmọ ológun orí omi ilẹ̀ wa nàìjíríà àti àjọ tó ń gbógun ti ìjí owó àbí ṣíṣowó ìlú mọ̀kùmọ̀kù EFCC ni wọ́n pé ọ̀rọ̀ kan wà tí wọ́n fẹ́ mọ́ gbé sígboro ayé tó sì jẹ́ pé táwọn ò bá tètè ta kò ó ó lè dá lọ́bọ̀lọ́bọ̀ ó lè dá lọ́bọ̀lọ́bọ̀ sílẹ̀ tàbí kí wàhálà wà wọ́n ní wọ́n fẹ́ ṣòfin kan òfin ọ̀hún ni pé ẹnikẹ́ni èèyàn kéèyàn tí ó bá fi owó lẹ̀ pé ẹ tú èèyàn mi tí ẹ jí gbé ẹ tú kúrò ní àhámọ́ tàbí ẹni tó bá bá wọn sọ pé ẹ jẹ́ ká ṣe é báyìí kí ẹni tó wà láhàámọ́ táwọn agbésùnmọ̀mí bá jí gbé kí wọ́n lè túlẹ̀ wọ́n ní òǹtọ̀ wọn fi ẹ̀wọ̀n ọdún márùndínlógún yóò fi gbára torí pé ó ti lòfin EFCC ní irọ́ o irọ́ o irọ́ o àá èèyàn <laughs> mọ̀lẹ́bí ẹnìkan bọ́ sọ́wọ́ àwọn agbésùnmọ̀mí wọ́n wá ní kó lọ́ọ́ mówó wá ìjọba ọ̀rá àyè dóòlà rẹ̀ ọlọ́pàá ọ̀rá àyè ṣé yóò máa wò hmm. ó ràn ni wọ́n bẹ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti nàìjíríà Tribune kọ́ lọ́wọ́ ṣàánú wa. awo all right. <laughs> wọ́n ní bẹ́ẹ̀yàn arágbádá jóògùn làyà bó bá gbúrò ẹ̀dùn àrá àgbọ̀n. Hmm. èrè. Ah, wọ́n ní wàhálà kan máa ṣẹlẹ̀ tó sì jẹ́ pé ó lágbára tó bẹ́ẹ̀ gẹ́ ní ìpínlẹ̀ Bayelsa inú ti wá bí àwọn èèyàn tó wà ń bẹ̀ kódà wọ́n ti sọ fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin orílẹ̀-èdè yìí ẹ kẹ́sílẹ̀ iṣẹ́ ọlọ́pàá o kí wọ́n lọ tọpinpin ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o lórí bí wọ́n ṣe pa àwọn tó jẹ́ ọmọ ọ̀làjẹ́ kan ní apá Bayelsa níbi tí wọ́n gbé ń ṣe ètò ọrọ̀ ajé à ń pẹja ṣe nǹkan kan wọn lẹ́bàá ẹ̀ wọ́n láwọn ọ̀rẹ́ mẹ́rin wọ́n kì arákùnrin kan mọ́lẹ̀ ẹni ọdún méjìdínlọ́gbọ̀n wọ́n ní òun ló jí fóònù wọ́n sì lù lù lù ńgbà tí ẹ̀mí bọ́ lẹ́nu ẹ̀ wọ́n bá padà rí fóònù lórí àga Hmm. ṣé òkú ló mú fóun wábẹ́ àbájọ̀nú kò yí o náà tún nù o ní ìpínlẹ̀ Ògùn kan náà yìí o ìmí ìtún ṣẹlẹ̀ nípínlẹ̀ Ògùn o wọ́n ní ìyàwó ilé kan rèé èyí tó fi ebi pa ọkọ rẹ̀ débi tó lápẹ̀rẹ̀ ó bá tún lọ wẹ̀ ẹ́ pẹ̀lú omi gbóná ó sì sá lọ ṣùgbọ́n ẹni ó wẹ̀ lómi gbóná òun tọ̀hún ti jásẹ̀ o. tó ojú ìwé ìkẹrìnléní ogójì ìwé ìròyìn Nàìjíríà Tribune ọ̀rọ̀ gún òkè là ní ìpínlẹ̀ ọ̀ṣun hmm. ọba dr adédòkun abọ́lárìn ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn tó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá lágbo òṣèlú ní ìpínlẹ̀ ọ̀ṣun pé ẹ má torí tí ẹ fẹ́ jẹ́ kẹ́ẹ̀sì bá ẹ̀dẹ̀ jẹ́ o hmm. torí pé ìdàgbàsókè ìpínlẹ̀ ọ̀ṣun àti ìgbáyégbádùn àwọn tó wà ńbẹ̀ hmm. ló yẹ kó múmú láyé àwọn tí wọ́n pera wọn lólóṣèlú èyí tẹ́ fẹ́ máa fi rin wo ẹ o ẹ má sọ ìpínlẹ̀ ọ̀ṣun di ìjàkadì ńbẹ lójú ìwé kẹrìnlélógún ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. twenty twenty three hmm. gbogbo èmi làwọn arúgbó ọjọ́ kan tí wọ́n láwọn máa kópa lágbàmì ètò òṣèlú àwọn ò ní fún wọn láyè mọ́ hmm. àwọn ọ̀dọ́ ti bínú tán wọ́n fà kékọ́rí wọ́n fi jígà kọrùn wọ́n ní twenty twenty three àjọ mú nǹkan lẹ̀ ní o gbogbo àwọn àgbààgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní àtẹ̀yẹ tó jẹ́ pé ọ̀pá ni wọ́n máa fi mú dúró àtẹ̀yẹ tí wọ́n máa fẹ̀gbẹ́ pọ̀n hmm. tí wọ́n làwọn fẹ́ díje dupò ààrẹ kò jọ o APC Youth wọ́n ti jẹ́jẹ́ pé àwọn ò fi ojú orílẹ̀-èdè rí mọ́ tó bá jẹ́ pé àwọn arúgbó ni wọ́n fẹ́ gbé kalẹ̀ láti díje àwọn ọ̀dọ́ ńlá wọn ṣetán láti díje dupò gbogbo ibi tí wọ́n bá fẹ́ gbé gbà kan máa nìṣó ẹ lọ sójú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun ibẹ̀ ńlẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà. ọ̀rọ̀ epo pẹtiró tó tún fẹ́ mọ di mí eégún kọ́lọ́hún jọ wọ́n ní ó dàbẹ́ ni pé wàhálà àti epo petro yìí tá a rò pé bóyá yóò parí lọ́sẹ̀ yìí yóò tún fẹ́ẹ́ ju ọ̀sẹ̀ yìí lọ o torí ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà ni wọ́n ti kọ́kọ́ ṣèlérí pé ọ̀sẹ̀ yìí ni gbogbo rẹ̀ ó rò wá pé tí epo tún padà sáàyè rẹ̀ àmọ́ wọ́n ní bá a ṣe ń gbọ́ pẹ̀lú bí ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà ṣe ní àwọn ti gbé òbítíbitì petro wọlé tí àwọn èèyàn sì ní mọ́ tó bẹ̀rẹ̀ bẹ̀ mọ́ àtàwọn alágbàtà àtàwọn míì tó ní nǹkan ṣe lórí ọ̀rọ̀ ti epo rọ̀bì nílẹ̀ wa nàìjíríà èdè ògbẹ́lẹ̀ yọ o aráalé ògbọ́ ohun aró oko ìbẹ̀ lójú ìwé ìkejìdínlógún ọgbọ̀n ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. ẹ já takọ́ṣọ́ lọ sí ojú ọjà nígbà tá a bá padà dé àwọn àkòrí tẹ gbọ́ yìí ẹ̀kúnrẹ́rẹ́ ẹ bẹ̀rẹ̀ sí máa jẹ̀gbáládùn ẹ̀ lẹ́yìn ọ̀sọ́ka ẹ ṣeun wọn bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa tẹ̀ ṣe ń wò wá. ajá balẹ̀ ajá balẹ̀ ajá balẹ̀. Joyeyemi ò faramọ́ Ọlọ́run. àkókò rẹ̀ ti dé ọlọ́run ìpè tó ń pè wá síbẹ̀ orísun májẹ̀mú ibi agbára ojúbọ ìpè CAC World Evangelistic Outreach ló tó ṣe àgbékalẹ̀ láti pàṣẹ ìtọ́ni ẹ̀mí mímọ́ odò ọwá annual revival twenty twenty two pẹ̀lú àkòrí ó máa dára fún mi ọ̀sẹ̀ kan gbáko ló máa jẹ́ níbẹ̀ agbára ọlọ́run máa farahàn nígbẹ̀mí ọlọ́run bá bẹ̀rẹ̀ iṣẹ́ àrá mẹ́rin nineteen thirty níbi tá Joseph Ayọ̀ Babalọ́lá ọlọ́run atójúbọ amájẹ̀mú ẹ̀ níbi àbí wọn sí wòlíì Ẹ̀sìnkáyọ̀ Olúbóyọ̀ Ládèjì ajínrere àgbàjọ àpòsílẹ̀ ti Kristi jákèjádò àgbáyé ló máa àwọn ẹni àmì òróró olódùmarè monday twenty first oṣù kejì yìí ló máa bẹ̀rẹ̀ lówùrọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ àti ìṣòro lójoojúmọ́ títí mọ́jú sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n ní wednesday twenty third ọjọ́ kẹtàlélógún ìpàdé àdúrà pàtàkì fún àwọn ìrẹsì ọlọ́run ministers and workers conference ní ìbẹ̀rẹ̀ láago mẹ́jọ òwúrọ̀ orí òkè babalọlá odò ọwá kwara state ló ti máa wáyé pastor eo ọdẹjọbí ni general superintendent pastor so ọládélélà rẹ cac lágbàáyé jẹjọ lọ pàdé ńbẹ̀ ó máa dára fún wa torí jésù ni olúwa. ìròyìn níyàjóyàjó ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn. ṣé torí pé bá yín bò ó dẹ̀ kẹta tí mọ́tò yóò forísòpò ná nípa àrédìí òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mo bá yín rojọ́ sí. n ó ké síjọba ní ìsìnkú wa mú yín. zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìdọ̀bálẹ̀ mi rẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ìjọ Commonwealth bàbá wa rẹ̀rẹ̀ náìsì kàdéyẹmí àdégbòyèga tó ti sùn tí ìpè rẹ̀ sì fọ̀n síbẹ̀ ìpàgọ́ ọlọ́dọọdún tọdún yìí kò máa yẹyẹ ogún ọdún ìdásílẹ̀ jọ common living church incorporated ọba ògo king of glory ńlàkórì bẹ̀rẹ̀ láti ọjọ́ tuesday fifteen títí di sunday twenty eight february twenty twenty two àárọ̀ àti ìrọ̀lẹ́ ní ìpàgọ́ yóò fi máa wáyé pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run aago mẹ́wàá sálẹ̀ friday eighteen february twenty twenty two ní ìsọ̀rù májẹ̀mú covenant vigil ètò ìlera ọ̀fẹ́ yóò wà ọjọ́ ẹtì friday bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán sunday february twenty twenty twenty two máa lò ń bẹ̀ nìwọ̀nyí reverend esu akérèdé bàbá àpèrire reverend ayọ̀ ọ̀tẹ́gbàdé prophet ayọ̀délé aránṣẹ́ọlá prophet babatunde wonderful pastor olúṣọlá ayọ̀délé sister olúwatóyè cletus tí màmá wa pastor mrs janet adéyẹmí adégbòyèga náà ó sì máa wà kalẹ̀ lára àwọn olórin ẹ̀mí ni come up sanctuary choir unique mistress pastor daniel adégòkè ni ó máa gba gbogbo ènìyàn lálejò ìgbìmọ̀ convention twenty twenty two come up living church incorporated abalamu àpàtàǹbàdàn lókèdè. Summit University offer. Uh, the University of Ansarudin Society of Nigeria cordially request application from suitably qualified candidates to apply for admission into the following programs: BSc Biology, Chemistry, Computer Science, Physics, Biochemistry, Mathematics, Microbiology, Islamic Studies, History and Diplomatic Studies, BSc Accounting, Business Administration, Banking and Finance, Economics, Political Science, Mass Communication. Summit University of offer provides world-class education in a serene and conducive environment. Kindly call these following numbers 0803 098 1930 and 0806 111 9976 or log on to our website www.summituniversity.edu.ng Summit University of Management, Anamsa. Mádàmú jìnnà tó bá fẹ́ fẹ́ ránṣẹ́ láti Nàìjíríà lọ sílùú Amẹ́ríkà o. AAJ Express ló lè ṣe láìsí magomago fásikẹ́ àtúrákẹ́bù worldwide sá ni wọ́n wò ó. Ìbátọ̀ bá tó bá ní ṣèbálẹ̀ agbọ́n mi, kọ̀ǹkọ̀ tó bá tó kọ̀ǹkọ̀ ní ṣèbálẹ̀ odò. AAJ Express àwọn làgbàlẹ̀gbọ́n nípa káfẹ́ rò ránṣẹ́ láti lu Nàìjíríà lọ sókè òkun. Ẹ̀yin tiwa níbàdàn nílé Olúyọ̀lé tẹ́ fẹ́ fi èrò ránṣẹ́ sókè òkun. Ìfọ̀kànbalẹ̀ ti dé o pẹ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí wọ́n tún ti wá tẹ̀dó lẹ́ka sílùú Ìbàdàn ìyẹn AAJ Express pẹ̀lú owó owó tí ò gani lára ni wọ́n máa bá ẹ ẹrù ẹ sílùú USA Canada Europe UK South Africa tàbí Ghana ambassadọ wọn tó jọmọ bíbí ìlú Ìbàdàn ìyẹn mọ́gàjì Ọ̀làdẹ̀jọ Alhaji Luku Jazz tí wọ́n ń gbé nílùú New York New Jersey ó wà níbẹ̀ fún ẹ̀rí àrídájú ọ́fíìsì wọn nílùú Ìbàdàn kalẹ̀ sí Glory Resort Center plot one one three MKO Abiola Way beside Capital Building Adeoyo roundabout Ring Road Ìbàdàn ẹ sì tún lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero nine zero two two nine six eight two five six tàbí zero seven zero eight three zero zero one five eight zero step delivery The aaj express because we save you from stress and we deliver cheaper. اللهم صل على سيدنا محمد الله أكبر أم قوس الشيخ والإسلام nine years lẹ́ ń gbọ́ yẹn. jama mùsùlùmí mùsùlùmí ó tún ti yá. bá a ṣe máa ń ṣe lọ́dọọdún rẹ̀ o. a náà sì yára. jẹ́yìn kìmúrútàlá fasasi. rọ́díyẹlẹ́w tààlà ni o. dàrátù fàìdọ̀tíyà. tijaniya alibrahimiya. alibrutadiya of Nigeria. dàptimọ̀. madina tumari fayirumu ìbàdàn ló ti máa wáyé o. lọ́jọ́ sátidé february nineteen ọdún yìí. bẹ̀rẹ̀ la gomẹ́rin ìrọ̀lẹ́ dọ́jọ́ kejì yáyá. kọjọ yẹn máa ṣàgbékalẹ̀ kíkí alukuri. azikiri azakiri rẹpẹtẹ wá sí àtàkànṣe àdúrà fún gbogbo oníbojúbo tó bá wá. gbogbo olókolóko àtàwọn ọ̀tọ̀kùlú jankan-jankan ló ń bọ̀. his eminence fadilatu sheik maulana ahmed tijani yamurtada fasasi yunusa ahmed rọdíyàláwù tààlà ni o. lọ́lùgbàlejò àgbà ọmọ abẹ tí madina marifa irunmu ìbàdàn ní sátidé february nineteen ọdún yìí o ọlọ́run mustapha o ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀-èdè jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò jordan ìta ti ṣèrìbọmi fún jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist bùnmi akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road ìbàdàn telephone zero eight 08025249280. You can afford to miss out. professor wetin you dey eat wey dey make you fresh like dis <laughs> my friend na great meat bread me and my family dey eat o oh, wey dey make us fresh ah great meat bread dey dára jù o oh. òun la ẹ ń jẹ àtàgbà àtọmọdé ó ní gbogbo wa ń jẹ o. Oh. bẹ́ẹ̀ni great meat bread ni gbogbo ayé ń jẹ irinṣẹ́ ìgbàlódé modern equipment ni wọ́n fi ń ṣe búrẹ́dì lọ́lọ́ títí wọn bíi bread divider bread molder spiral mixer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà nafdac ló ń tẹ̀ gbà. dadi i need ilẹ̀ náà ti gbọ́ yẹn ní gbogbo offices hostel àti káàkiri great meal bread ní gbogbo ayé ń jẹ. ah great meal bread ó lẹ̀ lọ́wọ́ ó fẹlẹ̀ lẹ́nu àmàlàdàn búrẹ́dì. great meal bread kalẹ̀ sí ọlọ́mọyọyọ layout off akirimasa street arọ̀rọ̀ makinde gospel town ọjọ́ ìbàdàn. tẹ́ ẹ̀ náà bá fẹ́ jẹ́ alágbàtà great meal bread ẹ pè nọ́mbà yìí zero seven zero four four four three four four six three zero seven zero four four four three four four six three. great meal bread the lord of hosts is with us the god of jacob is our refuge. My name is Latifa Dedimeji, multiple award winning actor. In the beginning, I was here, seeing uncertain future. I took bold steps. I embraced opportunities. I unleashed my talent. With hard work, support from my family and my community, I was able to leave the slum and I got more from life. You too can do the same. Touch My Apartment reality TV show, Africa's first real estate reality TV show, is geared towards improving lives via better living conditions. Good people, the second season of Tushma Apartment reality TV show is here, and with just 200 naira, you can win the first prize of 3 million naira worth of your home revamped, and the second prize of 2 million naira worth of your home revamped, and the third prize of 1.5 million naira worth of your home revamped. My name is Latif Adedimeji, and I will be your host on the season two of Tushma Apartment reality TV show. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí àjọ ìbàdàn urban flood management project lórúkọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ń kéde fún gbogbo àwọn olùgbé awakọ̀ àti èrò ọkọ̀ lágbègbè òpópónà akíwùmí sí ọ̀dẹ́wẹ̀ ń wá nítòsí ilé márùn-ún ìwó road níjọba ìbílẹ̀ ìbàdàn north east pé kò ní sí lílọ bíbọ̀ ọkọ̀ lórí afárá odò gbèrè ní akíwùmí sí ọ̀dẹ́wẹ̀ ń wá láti ọjọ́ friday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí eléyìí yóò fún kọngilá láàyè láti kọ́ afárá ńlá tuntun sórí odò náà láti rọ́pò èyí tó wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí ẹ̀kún omi máa ń forí rẹ̀ ó sì wà nínú àwọn àkànṣe iṣẹ́ fún dídènà ìjàmbá ẹ̀kún omi nílùú ìbàdàn látàrí èyí a ó ti afárá orí odò ògbèrè tó wà pàápàá láti ọjọ́ friday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí iṣẹ́ náà yóò gbà wá tó bí oṣù mẹ́rin bí iṣẹ́ náà bá ti ń lọ àwọn awakọ̀ lè gba òpópónà bishop akinyele lẹ́gbẹ̀ẹ́ ibùdókọ̀ ìyànà àgbàlá jábọ̀dé kúmọ́pàyé jáde sí odifẹ̀ road lọ síbi tí wọ́n bá ń lọ arọ gbogbo olùgbé agbègbè wọ̀nyí àtàwọn tó ń lo àwọn ojú ọ̀nà láti bá wa fọwọ́sowọ́pọ̀ kí iṣẹ́ ìdàgbàsókè ilé kẹsẹ̀ járí nítorí àti máyédẹrùn fún kó wa wa iufmp yẹn tí pọ́ǹpì onílẹ̀ tá a ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. <laughs> ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóre dé awa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for kiddies sítòsí ìlàjì hòtẹ́ẹ̀lì àfi sọ̀tì lọ́nà àkànná ló wà one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí kó pọ̀jù owó ẹ̀ lọ plọ̀tì ilẹ̀ kan tí pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́rẹ̀ títí dé àti ìbàdàn àti ìdẹ́. tí pọ́ǹpì concept developer that Yes. yẹ̀yẹ́ àgbẹ̀dẹ̀gbẹ̀yọ̀ o fresh fm mọ́mìjì o ayẹyẹ èyí gàlágà ju five in one event ni àwọn oh, jọ ṣe ni. pẹ́ẹ́dẹ́pẹ́ <laughs> kò ṣerú èyí rí o. yèyí agbẹ́dẹ́gbẹ́yọ̀ mọ́ mi tí o fresh fẹ́. dr chief mrs olùtayọ̀ fani tí o kìlọ̀ lajẹ́ bí ló sì ní ẹ̀ nìbàdàn. five in one program ní. ayẹyẹ ọjọ́ ìbí birthday bash lọ́la kọ̀kọ́. book launch lẹ́lẹ́kejì. launching of foundation lẹ́lẹ́kẹta. inauguration cooperative society lẹ́lẹ́kẹrin. award presentation ló ṣẹlẹ̀ karùn-ún. ó máa wáyé lọ́jọ́ saturday march five ọdún yìí. light magic hotel and event center. ọ̀fà kala expressway ti pa garaji ìbàdàn láti ṣe. bẹ̀rẹ̀ la gómẹ̀ wàárọ̀ dalẹ̀ kẹlẹ́lẹ́. àwọn olórin wa lọ́jọ́ yẹn ni fẹ̀mọ́ lancaster. báyé kọ́rẹ́sì. kukọ́lá gíadé sẹ́gbẹ́lẹ́ jésù. àti kórede daniel. ankara taamu àti pass ní fi sàlá ti wọlé. four thousand naira lọ gba mẹ́rin. èèyàn ọgọ́rùn tó bá kọ́kọ́ ra so gbẹ̀bùn tó jọjú. aṣọ ọmọ mi jí o. ti wà ní fresh fm mílíọ̀nù challenge ìbàdàn. a tún lè gbé zero eight zero two three three three one six one eight. gbogbo olókòló kọ́tọ̀ kulujà kẹjà kan ló máa wà ń bẹ́ẹ̀. dókítà yín ká yẹ fẹ́lẹ́ mọ́ ẹ̀. lọ́lùgbàlejò àgbà amareti yín o. ajá balẹ̀ oníbèrè jambo. Yeah mo mo mo mo da lóhùn olúwa tá a kó pépà sọ oníṣàfẹ́ kàjá balẹ̀ ní hmm, ppa ni mo fẹ́ kà. <laughs> tọ́ ẹja bọ́ sí ìdí iṣẹ́ lákọ̀tún báyìí ojú ewé kínní ìwé ìròyìn the punch ojú ewé kínní ìwé ìròyìn daily sun sí ojú ewé kẹrin rẹ̀ ni wọ́n pàtẹ ìròyìn tí a fẹ́ kà lákọ̀ọ́kọ́ ìsí etí ìgbọ̀yìn ọ̀rọ̀ wàá rèé o lẹ́kùnrẹ́rẹ́ ti yín tòótọ́ ìkànnì fresh fm ọ̀rọ̀ abba kyari o hush puppy o hush puppy ni wọ́n fi bẹ̀rẹ̀ lóṣù kejì ọdún tó lọ wọ́n fa gbùrù gbùrù fagbó wọ́n nígbà tí kùrú fagbó tán ó ti tún bẹ̀rẹ̀ sí í mú àwọn nǹkan míì lọ́wọ́ lẹ́yìn ìgbà tí hush puppy tó tọ́ka abba kyari abba kyari náà ti tún bẹ̀rẹ̀ sí í máa tọ́ka àwọn míì báyìí o pẹ̀lú bí iṣẹ́ ìwádìí ṣe ń lọ lára àwọn tí wọ́n sì ti lọ palẹ̀ wọn mọ́ àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti gbé ní pápá ìyáká báyìí lẹ́yìn tí abba kyari yìí pé àníṣe wọ́n jọ ń jẹ nínú kínní pẹ̀lú àwọn ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tí wọ́n ń gbà á dọlọ́rọ̀ òjijì Hmm. wọ́n ní egbògi olóró oní kìlógíráàmù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lẹ́yìn tí wọ́n ń tọpinpin rẹ̀ lé lórí yàtọ̀ fún owó ti hush puppy wọ́n ní àṣírí ọ̀rọ̀ tìyún náà ó ti bẹ̀rẹ̀ sí lùtẹ̀ síta àwọn tí wọ́n tún wáá mú níléeṣẹ́ ọlọ́pàá lásìkò tá a wà yìí wọ́n ní assistant commissioner of police kan náà wà Sunday Ubua wọ́n ní wọ́n ti gbé e. assistant superintendent of police ASP James Bawa wọ́n ti gbé òun náà wọ́n ní kódà ìwé tí wọ́n kọ tààràtà ọjọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí ń ló bá iléeṣẹ́ ọlọ́pàá ní Tàjábà wípé àwọn méjèèjì yìí o ASP àti ACP yìí wọn kì í ṣe ọ̀gá iléeṣẹ́ ọlọ́pàá mọ́ lásìkò táwa yìí wọ́n káfàró àwọn ti fi òfin dè wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kó di iṣẹ́ tẹlòmíì ipò tí wọ́n wà kó di ipò tẹlòmíì lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé àwọn ẹ̀sùn tí wọ́n kà lé wọn lọ́rùn ó lágbára tó bẹ́ẹ̀ gẹ́ tó sì tàbùkún iléeṣẹ́ ọlọ́pàá èyí ni ó lè fi àyè sílẹ̀ fáwọn láti rí ìwádìí ṣe dé góńgó gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé àwọn ikọ̀ ìgbìmọ̀ kan tí wọ́n pè ní intelligent response team àwọn tó ń ṣèwádìí ọ̀fìn tó àwọn ikọ̀ yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí bú ojú lámẹ̀tọ́ gbogbo bí nǹkan ṣe ń lọ bí Abba Kyari bí wọ́n ṣe ń ṣe agbódegbà fún àwọn tó ń ta egbògi olóró ta egbògi olóró ra egbògi olóró ṣe dèrò àròkí ẹ̀ látilẹ̀ yìí wọ Brazil àtàwọn orílẹ̀-èdè míì bẹ́ẹ̀ ń lọ wọ́n ní in ló fa sábà bí ọ̀rọ̀ yìí ìgbà tí wọ́n bá ń tọpinpin ọ̀rọ̀ wọ́n wá rí i pé Abba Kyari nìkan kò lè dá gbogbo kinní máa fà ṣùgbọ́n gbà tí wọ́n wá ń wo bí nǹkan ṣe ń lọ bí wọ́n ṣe ń fowó ránṣẹ́ àtàwọn míì náà tí Abba Kyari rán wọ́n rí i pé àwọn kan wà tó jẹ́ pé ọ̀rẹ́ mùlẹ̀ bọ́wọ́bọ́wọ́ Abba Kyari ni ńgbà wọ́n sì na àwọn sí apá abẹ àwọn tó kọ́kọ́ kó ni wọ́n ń mú àwọn méjì nílé iṣẹ́ ọlọ́pàá ẹnìkan kì í ṣe ilé iṣẹ́ ọlọ́pàá nìyẹn wà àwọn méjì tó wá jẹ́ ti ilé iṣẹ́ ọlọ́pàá ni wọ́n tètè fi òfin gbé lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní ìwé kan náà ti wá jáde láti ọ̀dọ̀ ọ̀gá àgbà yẹnyẹn fún ilé iṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà inspector general of police wọ́n ní lọ́jọ́ kẹ̀ǹdínlógún oṣù kejì ọdún tá a wà ń bẹ̀ yìí wọ́n sọ ọdún mọ́ ẹ pé tó ẹni tí í ṣe honourable justice clara ogunbiyi retired wọ́n ní òun náà fọwọ́ sí ìwé náà àwọn àbálọbábọ̀ nǹkan tó sì wà ń bẹ̀ pẹ̀lú kò kárí nǹkan tí wọ́n ṣe náà ni pé tí àwọn wọ̀nyí bá ṣì wà ní iléeṣẹ́ ọlọ́pàá tí ìwádìí Abba Kyari fi ń lọ lọ́wọ́ ó ṣeé ṣe kí wọ́n lọ dojú òpórú fún ẹ mọ́ hmm. ó sì gbabẹ̀ lọ torí bọ ìrìn ó sì lè léwu fún iṣẹ́ ìwádìí tá a fẹ́ ṣe torí ẹ̀ ńlá ṣe kọ́kọ́ kílíà gbogbo àwọn nǹkan tó lè fa díjúdíjú lórí iṣẹ́ ìwádìí náà ṣùgbọ́n o lórí Abba Kyari ó ń bẹ lákàtà àwọn míì tá a ṣẹ̀ṣẹ̀ tún gbé pẹ̀lú rẹ̀ àwọn náà ń bẹ ní galagolo òfin a sì tọpinpin wọn dé góńgó orílẹ̀-èdè nàìjíríà a sì ní í dojú tì yín ṣùgbọ́n lásìkò tá a wà yìí o àwọn tí afurasí tá a mú un wọ́n ti kọ́kọ́ pàdánù kúò lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá àti ipò tí wọ́n ń dìmú lásìkò yìí àfi tí a bá rí ẹ̀rí máa jẹ́mi ìṣó láti ọ̀dọ̀ wọn nínú ìwádìí wa ipe wọn ò lọ́wọ́ lómi lókun ṣùgbọ́n ohun tá a fi fura sí wọn pẹ̀lú nǹkan tá a ṣèrí lásìkò yìí ara wọn ò mọ ara àbúyà wọn ó sì ń já pínpín. tó ìròyìn nípa ti Àbá Kyari ń bẹ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Nigeria Tribune ibi tí wọ́n ní àwọn méjì kan tí wọ́n jọ wà ní ikọ̀ ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ tí máa ń ta kìjì sí àwọn ìpè ìjayà pé wọ́n ti ní káwọn náà lọ rọ́kúnlé kódà bá a ṣe ń gbọ́ wọ́n ní àwọn méjèèjì ọ̀hún ọjọ́ àyájọ́ olólùfẹ́ February fourteen hmm. ni wọ́n fún wọn níwèé ẹ lọ jókòó sílé yín torí pé wọ́n ní abíyá tiwọn náà ń jáfikán lórí ọ̀rọ̀ tọ́jọ́mọ́ ti oògùn olóró ẹ jẹ́ kí sáré kúrò ńbẹ̀ kí n tún lọ sí ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Vanguard bákan náà torí pé ọ̀rọ̀ àbá kyari náà wà ńbẹ̀ mo fẹ́ kí ọ lẹ́yìn ìwé <laughs> òun wọ́n ní pẹ̀lú àwọn ìròyìn tó ń jáde báyìí ó dà pé àná ni àjọ tó ń gbógun ti gbígbé àti lílo oògùn olóró nílẹ̀ wa nàìjíríà NDLEA ni wọ́n mórí lọ sílé ẹjọ́ wọ́n lọ bá ilé ẹjọ́ pé kó fún àwọn ní àṣẹ àti ààyè láti fi ọjọ́ kún ọjọ́ tí Abba Kyari ó lò ní àtìmọ́lé torí pé àwọn gbọ́dọ̀ ṣe ìwádìí rẹ̀ lójú góńgó pàápàá jùlọ lórí pé ó ní nǹkan ṣe pẹ̀lú cocaine ìyẹn oògùn olóró oní kìlógíráàmù márùndínlọ́gbọ̀n tí wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ tún jẹyọ báyìí àti pàápàá àwọn ilé kan àti àwọn dúkìá kan tí wọ́n ló wà níbi tọ́rọ̀ sọ̀mì nílẹ̀ wa nàìjíríà wọ́n ní ńgbà wọn ń tọpinpin rẹ̀ wọ́n rí i pé àbá kyari náà ló ní àá ṣé iṣẹ́ ọlọ́pàá yìí náà ló jẹ́ kí àbá kyari ó gbilẹ̀ tó bẹ́ẹ̀ wọ́n ní kódà pẹ̀lú ìròyìn tí àwọn ń gbọ́ tí a bá ní ká fi sí fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ àbá àti ògbóǹtarìgì agbóògùn olóró kan tójọ́mọ ilẹ̀ Mexico tó ń pè ní El Capo tí wọ́n ní ó ń jẹ́ ẹjọ́ lọ́wọ́ nílẹ̀ Amẹ́ríkà wọ́n ní wọ́n fẹ́ bára mu wọ́n ní nínú ìwé ọ̀yàmọ̀ fọwọ́síwé sì mọ́ sọ bóyá lóòótọ́ ìwọ ló ní àbí wọ́kọ́ ló ní tí wọ́n fún Abba Kyari wọ́n ní òun gan jẹ́wọ́ ó sì sọ pé lóòótọ́ ní Lẹ́kì Victoria Island lẹ́kọ̀ọ́ ní Gusape àti àwọn bòmíì tí sẹ́mẹ́ǹtì gbẹ́jọ́lẹ̀ ní àsokoro ní olúùlú wa nílùú Àbújá ó ní òun lòun ní àwọn dúkìá tó wà ńbẹ̀ nínú àwọn àpatẹnujẹ́wọ́ tó ṣe tí wọ́n sì kálẹ̀ lórí móhùnmáwòrán wọn ni bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ àwọn tó fẹ́ ṣe ìwádìí tó gúnmọ́ lórí àwọn àyẹ̀wò táwọn fẹ́ ṣe lórí àwọn èèyàn míì náà tí wọ́n tọ́ka rẹ̀ pé wọ́n ní nǹkan ṣe pẹ̀lú oògùn olóró tí wọ́n ní wọ́n mú Abba Kyari sí lọ́wọ́lọ́wọ́ àtàwọn míì náà wọ́n ní kódà ìròyìn tá a tún gbọ́ ni pé wọ́n ti sọ fún àjọ NDLEA pé ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ o hmm. ẹ rí i pé ààbò tó péye wà kẹ́ẹ̀sì jẹ́ kí àwọn ọmọ ológun ó dè hámọ́ra yíká gbogbo àwọn ọgbà yín torí pé ó ṣeé ṣe kí àwọn kan tí wọ́n fẹ́ kí Abba Kyari àti àwọn ọlọ́pàá míì tí wọ́n ní wọ́n mú lórí ọ̀rọ̀ ti oògùn olóró yìí kí wọ́n jẹ́jọ́ kí wọ́n wá láti fẹ́ tú wọn sílẹ̀ wọ́n ní gbágbágbá ń làwọn ẹ̀ṣọ́ aláàbò wà tí wọ́n dè hámọ́ra déyìn ní àwọn ọgbà NDLEA bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ojú kẹrin ìwé ìròyìn Vanguard ni ìròyìn tó wù mí kà gangan bẹ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Nigeria Tribune Dr. Gbèsàbí ni mo kí lẹ́yìn lórí ọ̀rọ̀ ti Abba Kyari kọ́mọ́ ni òun bu ẹ̀kẹ́ lu ó bu ẹ̀kẹ́ lu èmi náà sì tiẹ̀ tí mi ò sọ̀rọ̀ lórí ẹ̀ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ni wọ́n ṣe kìlọ̀kìlọ̀ fúnjọba àpapọ̀ lẹwa Nàìjíríà àwọn tó wà ní ti ìgbìmọ̀ aláṣẹ lẹwa Nàìjíríà àtàwọn tó wà ní abala à ń ṣòfin wọ́n ní ẹ bẹ̀ àwọn ìjọba àpapọ̀ ẹ̀yin tẹ̀sí wà nípò agbára ẹ má tilẹ̀ wa nàìjíríà sóko gbèsè tán ráúráú kó sì jẹ́ pé ìgbáyégbádùn àwọn ọmọ nàìjíríà àti ètò ààbò wọn ó ń dẹnu kọlẹ̀ lójoojúmọ́ ni wọ́n ní oko gbèsè nílẹ̀ wa nàìjíríà ń fojoojúmọ́ lọ tí àṣírí láríjà tí wọ́n ń gba owó ọ̀hún tán fi ń ṣe ẹgbẹ́ afẹ́nifẹ́re ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀hún akọ̀wé wọn tó tún lukoro fún wọn akọrin Járe Àjàyí ń lọ sọ̀rọ̀ ọ̀hún nígbà tó bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́ lu owó tí ààrẹ Muhammadu Buhari ń yá lórí ìṣàkóso rẹ̀ àti pé àwọn ọ̀rọ̀ míì náà tó bẹ̀rẹ̀ sí ní jáde látẹni tí ń ṣe mínísítà fún ètò ìṣúwọ́ná ìyún arábìnrin Zainab Ahmed láti iléeṣẹ́ tó ń gbọ́ bùkátà lórí ọ̀rọ̀ gbèsè tí wọ́n ní hmm, hmm, ìdá mẹ́rìnléní owó tí ilẹ̀ wa Nàìjíríà bá pa wọ́n ní gbèsè la fi ń gbọ́ bùkátà rẹ̀ kọ́lọ́hún ṣàánú wa wọ́n ní nígbà tí ó fi wọ September twenty twenty one oko gbèsè lẹ́wà Nàìjíríà ti wà ní thirty eight point zero zero five trillion naira wọ́n ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé kò dúró ìṣe ní fojoojúmọ́ ṣe gele mọ́ sí i ẹgbẹ́ afẹnifẹre wa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ṣé kò yẹ kí lẹ́wà nàìjíríà ọmọ fura nígbà tí ahmed lawan ti ń ṣe ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà lẹ́wà nàìjíríà ti sọ níjọ́ ní pé tẹ́ bá ti ń gbèwé gbèsè wá tá a fẹ́ yáwó àwọn ọmọ buwọ́lù ni wọ́n ní ìgbà yẹn ló yẹ kí nàìjíríà ti mọ̀ pé a ti ń lọ sóko gbèsè tán yányán wọ́n ní gbogbo owó tí wọ́n sì ń yá yìí náà ẹ jẹ́ ká lọ wò ó ṣé ìgbáyégbádùn ọmọ nàìjíríà ǹjọ́ tiẹ̀ gbé fúkẹ́ òkè o àwọn nǹkan míì tó jẹ́ bí nǹkan amáyédẹrùn tọmọ nàìjíríà tún lè lò táyé wọn ó tẹ̀ tún fi nítumọ̀ wọn ni ǹjẹ́ àwọn gbèsè tí wọ́n ní wọ́n ń ta yìí àtowó tí wọ́n ń yá yìí ǹjẹ́ àti ẹ̀rí ìfarahàn rẹ̀ lára wọn nígbà tá Afẹ́nifẹ́re bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọn ní gbèsè là ń rí o ìgbáyégbádùn ọmọ Nàìjíríà ń fojoojúmọ́ dẹnu kọlẹ̀ ni ó ní tàbá sì ń wò ó tàbá là ń wòran bí ìgbà tí wọ́n ti wá sọ́gun gbèsè lọ rèé o tó sì jẹ́ pé àríláríjà gbèsè ọ̀hún lára ọmọ Nàìjíríà ààrí lẹ́ka ètò ààbò ààrí níbì kankan ó ní ó wáá fi hàn pé ilẹ̀ wa nàìjíríà kàn fojoojúmọ́ jẹ gbèsè jẹ gbèsè jẹ gbèsè àwọn ọmọ nàìjíríà sì ni wọ́n ń jẹ ìjà àjẹkúdórógbó ó ní bí àwọn ṣe rí rèé bó sì ṣe wà nù wọ́n ní àfi káwọn ọ̀rọ̀ ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa nàìjíríà kí wọ́n dákun jọ nítorí ọlọ́run torí ànábì ká má fọwọ́ sí ọ̀rọ̀ àyáwó kankan mọ́ èyí tá a yá yìí náà ó ti tó wọ́n ní ká sì rí i pé a ti ẹ̀ mọ́ tá a kọ́ fa àwọn owó tá a yá ṣe àti ìgbà tá a ti ẹ̀ san padà torí pé òbítíbitì owó ńlọ wà ńlẹ̀ báyìí wọ́n ní àwọn tó gbọ́ pé two hundred and fifty billion ni wọ́n tún fẹ́ lọ yá ní báńkì àgbáyé wọ́n ní wọ́n fẹ́ lò ó láti fi gbọ́ bùkátà káwọn sì wo ojútùú sáwọn ìṣòro tí ń ṣẹlẹ̀ láwọn àyíká bíbi tí àgbàrá àgbàrá ya ṣọ́ọ̀bù tó ti dá wàhálà alẹ̀ ní olúùlú àbújá àtàwọn ìpínlẹ̀ mọ́kàndínlógún míì ti ń bẹ ní apá àríwá ilẹ̀ wa nàìjíríà afẹnifẹre ní kápẹ́ ti ibi tí àgbàrá ti ṣọṣẹ́ ni ọ̀dà o ẹ wá sí gúúsù gúúsù lẹwa nàìjíríà ẹ wá sí ìlà oòrùn gúúsù lẹwa nàìjíríà ẹ bàbí tí àwọn àgbàrá ti ṣọṣẹ́ náà tó sì yẹ kẹ́ ẹ fi owó ọ̀hún tọ́jú kọ́mọ́ jẹ́ pé apá àríwá lẹwa nàìjíríà nìkan lẹ sọ pé ẹ fẹ́ fowó tọ́jú wọ́n ní àjọ kan náà tó rí sí ọ̀rọ̀ àyíká àti ọ̀rọ̀ bí àgbàrá ya ṣọ́ọ̀bù ọ̀rọ̀ ká pèsè omi fún lílò lọ́jọ́ iwájú wọ́n ní àwọn náà ń sọ̀rọ̀ wọ́n ní ẹ lóòótọ́ ni lápá àríwá ilẹ̀ wa nàìjíríà àwọn apá àbìkan wà tó jẹ́ pé ó yẹ kí àwọn fi omi pamọ́ àwọn apá àbìkan wà tó yẹ pé ó yẹ kí àwọn la gọ́tà fún àgbàrá torí pé wọ́n ti bà ilẹ̀ wọn jẹ́ wọn ò sì ráàyè dáko wọ́n ní tákéyìn lẹ fẹ́ sọ ni àkàìmọye àwọn nǹkan bẹ́ẹ̀ náà tó wà ní gúúsù ilẹ̀ wa nàìjíríà tẹ́nìkan ò sì dá sí i ẹ wò ó ẹ jẹ́ ká sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa níbi tó dé dúró yìí kò sí ìpínlẹ̀ kan nílẹ̀ wa nàìjíríà táwọn agbésùmọ̀mí ò tí ì mọ dọ́gbọ́n fọwọ́ bà ó lè lé gbàkan jọ̀rin lọ lápá abìkan jápá abìkan lọ ni wọ́n ní ní gúúsù ilẹ̀ wa nàìjíríà náà àmọ́ káwọn agbésùmọ̀mí náà ń ṣòro lóòótọ́ lápá àríwá ilẹ̀ wa nàìjíríà agbésùmọ̀mí ni ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ wọn lọ sóko pé àwọn fẹ́ lọ dáko àmọ́ tẹ́ bá ti ń rọ̀rọ̀ apá àríwá ilẹ̀ wa nàìjíríà ẹ̀ roti gúúsù ilẹ̀ wa nàìjíríà torí wọ́n nàìjíríà ńlá pera wa wọ́n wá sọ̀rọ̀ wọ́n ní ẹ wá wòjọba àpapọ̀ lẹwa nàìjíríà náà gbogbo àdéhùn tí wọ́n bá sùn ṣe gbogbo àdéhùn tán bá wọn NLC ṣe ìyẹn gbé àwọn òṣìṣẹ́ àti ìbátan wọn tán pè ní TUC Trade Union Congress èwo nínú ẹ̀ ní ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà ti ṣíkà ṣe é mọ̀ pé àwọn àkànṣe iṣẹ́ táwọn ẹgbẹ́ yìí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ orí ẹ̀yáwó orí ẹ̀yáwó lọ́wà ó ní iyún òtún wá dùn àwọn bíi ìlànà pínre láàre tíjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ògùnlé lórí ìṣàkóso ààrẹ muhammadu buhari wọ́n ní irọ́ ni o ẹ wá gbọ́ kíjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ó ṣàlàyé èrè díẹ̀ tí wọ́n ní ńgbà tí mr mohammed bello koko tó já ọmọ apá àríwá lẹ́wà nàìjíríà tí ó jẹ́ pé òun ni wọ́n fi jìrọ̀ arábìnrin adiza bala usman àti arákùnrin habib abdullahi tó sì jẹ́ pé apá àríwá lẹ́wà nàìjíríà làwọn náà ti wá gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ní nigeria port authority ṣe é fẹ́ sọ fún wa pé àwọn wọ̀nyí tó wá lápá àríwá lẹ́wà nàìjíríà nìkan lọ́pọ̀lọ́ wọn pé kò sí ẹnìkankan nílẹ̀ kóòtù òjìbí kò sí ẹnìkankan nílẹ̀ ìgbò tí orí ẹ̀ pé tó lè dípò mú ni ẹ wo ọ̀rọ̀ pọ̀ mbẹ́ ojú kẹrin ìwé ìròyìn nàìjíríà Tribune ibẹ̀ mo ti bá. ètò ìṣàkóso ẹgbẹ́ òṣèlú APC láàrin ọdún méje ẹni ètò ọrọ̀ ajé gbéra sókè ní ìdá mẹ́ta àbọ̀ ó dé pẹ́sẹ́pẹ́sẹ́ three point four percent òfútùfẹ́tẹ̀ àṣà tí ò ní kan ò ní. ẹgbẹ́ òṣèlú PDP àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n jọ mú nǹkan lẹ̀ pẹ̀lú ara wọn o hmm. wọ́n ní ẹdúnná ó dàbí ẹni pé ìjọba àpapọ̀ tó wà lórí àpèrè lásìkò yìí wọn ò ní ojú tí wọ́n máa ń tì gẹ́gẹ́ bí PDP ṣe fi ẹ̀sùn kàn ó ní láàrin ọdún méje ètò ọrọ̀ ajé ṣe gbéra sọ ní ìdá mẹ́ta àtààbọ̀ ó dín díẹ̀ ẹ sì tún lè sọ nígboro ayé ó ní kí là ń bá ga gan-an àwọn tó jẹ́ onímọ̀ jìmí lábala ti ètò ọrọ̀ ajé àwọn náà sọ̀rọ̀ tiwọn o àmọ́ bí ti ẹgbẹ́ òṣèlú PDP tó forí tiẹ̀ sọlẹ̀ sí ni pé kí láǹfààní orógbó tí ò lójú ta pa ta tún jẹ́ tó tún korò wọ́n ní kí láǹfààní ètò ọrọ̀ ajé tẹ́ ló ti gbéra sọ ní ìdá ó lé mẹ́ẹ̀gbọ́njẹ̀ mẹ́rin tó sì jẹ́ pé àríláríjà rẹ̀ lórí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà nǹkan sì kan bómú mọ́ wọn lẹ́nu ni ó níye bí ìdàgbàsókè bá ṣe dé bá ètò ọrọ̀ ajé ipò gbéra sọ a gbọ́dọ̀ rí i pé gbogbo àwọn aráàlú ni wọ́n wà ní mùsùlùmí wọn ni kò sí nǹkan hmm. kan wọn ni bí wọ́n ṣe ń pariwo tẹ́lẹ̀ wọ́n tún ń pariwo jù bẹ́ẹ̀ lọ lásìkò tá a wà yìí ẹnìkan tó jẹ́ onímọ̀ jìmí nípa ti ètò ọrọ̀ ajé àti ìṣègbélárugẹ iléeṣẹ́ aládàáni ọ̀mọ̀wé Muda Yusuf ó sọ̀rọ̀ ó ní ní tilẹ̀ ń tọ́lọ́hún o àbẹ́yàn bá ń jà ká parí ẹ̀ ó ní ogun ò bú PDP o òun ò bú APC àmọ́ kinní kan lòun fẹ́ jẹ́ ká ẹ mọ̀ yí láàrin ọdún 2021 àti 2020 hmm. àárín ọdún yẹn àwọn balabala <laughs> COVID-19 ó ń bẹ lára wa ó ní bá a bá sì ṣe mọ lóòótọ́ ta sì wo nǹkan tó ṣẹlẹ̀ lásìkò ìgbà náà ìpọ́dà o ètò ọrọ̀ ajé fẹ́ máa dàgbà bọ́ ìgbà tó di twenty twenty wọ twenty twenty one ìgbájú olóòyè burúkú tí covid nineteen tó gbé fún orílẹ̀-èdè wa nàìjíríà a ṣẹ̀ ń jábọ́ lọ ńbẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni bàbá wa ń gbọ́ pé ètò ọrọ̀ ajé ti ń dọ́gbọ́n gbéra sọ lásìkò yìí ká sì kíjọba ká sì yìn wọ́n nítorí pé wọ́n sì gbìyànjú díẹ̀ ẹnìkan náà tó tún jẹ́ onímọ̀ jìmí nípa ètò ọrọ̀ ajé tó sì wà ní fásitì ọlábísí ọ̀nàbànjọ yunifásitì ní àgọ́ nípínlẹ̀ Ògùn ọ̀jọ̀gbọ́n Sheriff Dean Teller ńgbà bàbá náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ó ní tá a bá lọ wo bí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé yẹn ṣe gbéra lásìkò yìí pẹ̀lú nǹkan tí GDP gbé wá ó ní ó fi hàn yí pé gbà tí owó epo lọ sókè díẹ̀ ń lè tó ọrọ̀ ajé ìgbéra sọ bí owó epo sì ṣe lọ sókè díẹ̀ tí ètò ọrọ̀ ajé gbéra sọ tí kì í ṣe pé bóyá à ń pèsè àwọn nǹkan kan lẹ̀ yìí ńlá kó lọ sílé òkèèrè ló jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà gbéra sọ ó ní wàláì kẹ̀kẹ́ la fi ń tò lé epo epo tààrà ń bẹ̀ òfò ni ó ní kò sí nǹkan tá a fẹ́ rí mú bọ̀ bẹ̀ tó bá jẹ́ pé à ń pèsè nǹkan lẹ̀ yìí la kó lọ sílé òkèrè lálọ́ ta tí ètò ọrọ̀ ajé wa fi gbéra sọ báyìí nǹkan sanmọ́nà díẹ̀ fún wa ṣùgbọ́n ìtarí àárí lórí pépà lásán ni kò sí hmm. nǹkan kan gẹ́gẹ́ bí àǹfààní tó fẹ́ mú fún orílẹ̀-èdè nàìjíríà ẹni tí ṣe akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú pdp ọ̀gbẹ́ni débọ̀ ológun ológun làgbà ńgbà tóun náà bá tó ṣàlàyé tiẹ̀ ó ní ẹ wá àwọn náà mọ̀ díẹ̀ nípa ètò ọrọ̀ ajé ńṣe ló dàbí ìgbà tó jẹ́ pé ìṣàkóso tó wà lóde yìí ń ló kó àwọn nǹkan rán dandan tí ò lè ṣe àtìlẹ́yìn fún ètò ọrọ̀ ajé wa tó sì jẹ́ pé iná làwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń là ń fara gbá Lai Muhammed náà fèsì tiẹ̀ padà torí wí tèmídèmí òun tọ̀hún sọ tiẹ̀ kó tó lọ ni ó ní PDP kí lẹ fẹ́ gbọ́ lẹ́nu wọn ẹgbẹ́ òṣèlú alátakò tẹ́lẹ̀ bíi àtakò àtakò lẹ́ẹ̀ máa gbé bá wọn ọ̀tá ẹni ipò dùdù ọ̀yà ẹṣẹ́ ọ̀tá ẹni kì í sì ga bá a kẹ́ bá a yán tá a forí ṣe fọrùn ṣe kódà béèyàn fẹ̀mí ẹ̀ lélẹ̀ báyìí ẹgbẹ́ òṣèlú alátakò wọn ò ní pé kílẹ̀ ń ta ń bẹ̀ wọn ò ní kílẹ̀ ń ṣe náà ní síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó ní tí wọn ò ju àwa lójú o màálùú tó ẹ bàálùú tó ti gbéra ńlọrọ̀ yìí à ń juwọ́ sí òràn mọ́ ètò ìṣàkóso tó wà lóde yìí ìdàgbàsókè tó ń mú bá orílẹ̀-èdè nàìjíríà <laughs> àwọn ò ní tẹ̀tì àwọn máa lọ síwájú síwájú àti síwájú sí ni ẹ lọ sójú ewé kejì ìwé ìròyìn ti the punch tó jáde fún tòní hmm. ẹ já lójú ọjà. <clears throat> ajá balẹ̀ ajá balẹ̀. ẹgbà mi o. Ah! ẹjọ wẹ́ẹ̀ bá mi paná yẹ má jẹ́ kí mọ́tò mi ó jóná. ẹni a wí fún ọba jó ẹni a sọ̀rọ̀ fún kọ́lọ́hún ọba ọmọ àjò gbà gbogbo ìgbàlẹ̀ ń bomi ju mọ́tò bíi ewébẹ̀ nígbà tí èròjà mádàndófò fire explosion control device tó ń dènà ìjàmbá náà ti wà ní global dealers limited láti fòpin sí gbogbo ewu iná lára mọ́tò márùwá àti alùpùpù ọ̀kadà yín kódà ìwádìí ìmọ̀ fìdí fire explosion control device yóò mú àdínkù bá iye epo tí mọ́tò yóò máa lò ní ìdá thirty five percent ẹ̀ tún gbọ́ ìfà ń bẹ́lẹ̀ lọ́wọ́ yìí fún irúfẹ́ ẹni tó bára fire explosion control device ẹ ó torí epo bẹntiró tó tó ẹgbẹ̀rún márùn níye lẹ́yìn ìgbà tí ẹ bá ti ra èròjà wa tán ọ̀fẹ́ lẹ́ ó tún fọ mọ́tò yín níwájú iléeṣẹ́ wa ẹ̀yin onímọ́tò onímàrúwa ẹ̀yin ọlọ́kadà lùkùkù ẹ máa bọ̀ wá ra èròjà mádàndófò fire explosion control device níléeṣẹ́ wa ní first floor suite one oh two Nevada Plaza ní Liberty Road Ìbàdàn lówó tí ò ga jara lọ February twenty eight twenty twenty two ní fàyọkà sẹ́ńlẹ̀ o àdéhùn àti ìlànà sì ń bẹ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ zero nine one two three five zero zero three six five zero nine one two three five zero zero three six five bẹ́ẹ̀ là ń wá àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà nàìjíríà fire explosion control device yín lónìí kẹ́ ẹ dènà ìjàmbá náà ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ìlẹsẹdẹdẹ ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọmí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀látìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà house ilé challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì wáyé dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ṣègùn ìbọ̀ wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlà yeye nípa ìrọmọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ ṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó ṣe gbéra àti gbà bẹ́ẹ̀ egbò egi ìbílẹ̀ mọ́rọ̀kùn ní gbáyagíyágí tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀ egbò egi ìbílẹ̀ tájọ nafdac fóńtẹ̀lù ni ó sì tún wà ńlẹ̀ lọ́jọ́ náà ọgbà bẹ́ẹ̀ ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ nípa tó lè ṣokùnfà ìrọmọbí àtàlẹ́ ìṣedédé ọmọkùnrin lọ́dún olólùfẹ́ lára àwọn tí fẹ́tọ̀ mi ènìyàn pẹ̀lú òfin tó rọ̀ màkà máa lu ìyàwó ẹni. prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọláya fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ àjọ wà ń bẹ̀ ni ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà gọ̀yìn ègbò ẹ̀wò kàkàdí ẹ̀ka dákẹ́ni o country kitchen àyíká wọn mọ́ tónítóní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà ní Modákẹ́kẹ́ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ kí wọ́n supply yín lóúnjẹ lọ́pọ̀ zero eight zero three four two zero nine one zero six country kitchen ó train your child to be a mathematics genius at a young age. How? By registering your kids for Mathematics Clinic for Young Minds. This is a fun based math club for kids from ages 10 to 14. Learning mathematics has never been this easy with tools like mathematics games, problem solving skills enhanced learning, mental arithmetic and logical reasoning, learning by exploration, and lots more. Special classes also exist for Common Entrance and BECE Junior WAEC. Code Hub Center is at Nalgo Building, Army Barracks Road, Mokola, Ibadan. If you're not in Ibadan and you'd like to participate, well, distance is not a barrier as there are on-site and online classes. Classes start 19th of February 2022 by 3:30 p.m. For more inquiry, please call 0813 510 3582 or WhatsApp 0813 917 0006 TMC, creating logically savvy young minds. This is powered by Angel's Touch. ọlọ́run ó jẹ́ ààrẹ ṣeun mọ̀ gbọ́dọ̀ jókòó nílé mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo baba. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́ wo òkú kòkò. torí irú wọn gan níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pónpó nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ ọ̀yá kàlétì àṣírí ni àkànṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra Ibadan. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyeka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ Ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. Ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ Ọ̀yọ́ oyeka ehe o ma o sí prayer center church of god ní ọ̀ṣunkẹ́lẹ́ bus stop old morning star summit ní old gbagi road ìbàdàn níbi ètò night of solution. bínú lẹ́ẹ̀ lo bàbá ò bá ara ni o ohun eh, tí eh, eh bẹ́ẹ̀ni gbogbo friday kẹta ní every month lètò night of solution yìí máa ń gbìnàyà. bóyá o ti yaléyalé o ti jẹjẹjẹ o ti mumu o ti lálálá o ti lòlòlò. síbẹ̀ àwọn ìṣòro náà ò lọ. ó takú ó di takú ó lọ jù. káyè má gbà fún. ìbá ìṣe ìṣòro àjogúnbá tí wọ́n ń pè ní generational problem. tàbútọ̀rùbọ̀tọ̀ lọ́jọ́ pípẹ́ ni tàbí new model tí a rọ̀bà. ó ṣe tóní half a day tó wá ń ṣe on and off tàbí tóní full day tó fẹ́ di permanent secretary. níbẹ̀ ló ti máa pòórá dànù. wa ògbóǹtajà fàdúrà jagun ni. prophet evangelist samson olúwamọ́dédé tún ti wà fúlẹ̀ and spiritually loaded. láti wá sínú àdúrà bó lẹ kùkùkù kékewu kéwu. kí dédé ugu èso dẹ̀ máa sáré kolobá kolobó di wó nínú kò tí sòro ní òde ní gbérí mọ́. ẹ màmá rí bàbá fún kánsẹ́lì ní daytime eleven pm sí ní night vigil. friday yìí mà tún ni o ní prayer center church of god. ní ó gbàgì road ìbàdàn níbi tí yanu ó ti ṣe. lẹ́ẹ̀ nígbà kan rí ẹgbẹ́ agbábọ́ọ̀lù water corporation jẹ́ ọ̀kan lára ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó láàmìlaka lórílẹ̀‐èdè nàìjíríà fún ìrónilágbára òun ìdàgbàsókè àwọn ọ̀dọ́ ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ti ṣetán láti ṣàgbéǹde ọ̀yọ́ state water corporation football club padà ṣé àwùjọ tó bá mọ rírì àwọn ọ̀dọ́ ọjọ́ ọ̀la wọn ló gbọ́dọ̀ jẹ́ lógún èyí ló ṣe kòǹgá ìwòye gómìnà ṣèyí mákindé tó fi pàṣẹ àgbéǹde ẹgbẹ́ agbábọ́ọ̀lù water corporation ìdí rèé tí àjọ olómi ẹ̀rọ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ọ̀dọ́ àtẹ̀rẹ́ ìdárayá àti àjọ tó ń mójútó ọ̀rọ̀ eré ìdárayá nípínlẹ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ fi ń pe gbogbo ọ̀dọ́ tí mùṣèmùṣe wọn dá múṣemúṣe nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ẹ máa bọ̀ ní pápá àṣeré UCH láti ṣàfihàn ẹ̀bùn yín nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láti ọjọ́ kọkànlélógún sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì twenty first to twenty sixth of February ni àkànṣe ètò máa wáyé láti mú ẹni tó bá yege fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé ọ̀gbẹ́ni àrẹ̀mú adẹ́rẹ̀mí sí zero eight zero five five two one four zero six one zero eight zero five five two one four zero six one ara àṣeyọrí pàtàkì ni ilé kíkọ́ jẹ́ nínú ìgbésí ayé ẹ̀dá àmọ́ ṣé àwa lè kọ́lé láì nílẹ̀ nítorí èyí gan ni property link limited gbajúgbajà iléeṣẹ́ tó ti gbọ̀rẹ̀ gẹ̀jígẹ̀ káàkiri àgbáyé nídìí ilẹ̀ títa fi ń pè ọ́ pé kó o wá ra ilẹ̀ àlùbáríkà tí yóò sọ ọ́ donílé lórí lọ́nà ìrọ̀rùn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń talẹ̀ láàyè wọn tó wà ní ìbẹ̀jù lẹ́kì ìyẹn penel coast gardens just five minutes drive láti dangote refinery seven million naira péré ní plọ̀tì kan pẹ̀lú àǹfààní àti máa san díẹ̀díẹ̀ nílànà tó ṣe déédéé pẹ̀lú àpò kówá òtún ìrànlẹ̀ property link lẹ́sítẹ̀tì wọn tí a mọ̀ sí country villa estate tó wà ní ìgbọ́mẹ̀kọ̀ kọ́bàpẹ́ just fifteen minute drive láti kọ́bàpẹ́ abẹ́òkúta junction five hundred thousand naira péré ni plot kan bẹ̀ gbogbo ilẹ̀ wọn pátápátá ló ní sí ọ̀fọ̀ àtàwọn ìwé pàtàkì tó yẹ property link head office wọn ló wà ní plot one b block seventy seven bashir shitu magodo gra shangisha lagos oh eight one sixty two sixty twenty twenty seven property link ilẹ̀ wọn fi ni lọ́kàn balẹ̀. gbẹrẹmú nice lóṣù yìí ẹ̀rí ètè mi ni ọlọ́run sí i ọláìyá ló sọ bẹ́ẹ̀. ẹ̀rí tóṣù yìí akọlùkọgbà ló máa jẹ́ nù sóòrù gbẹrẹmú. ọlọ́run tó pe pásítọ̀ sí i ọláìyá. ó ṣe tó fẹ́ gbàgbára lọ́wọ́ alágbára tó ń fagbára ní gbogbo èèyàn lára ó yá nínú àdúrà. àkórí gba lọ́wọ́ alágbára. ọjọ́ friday ọ̀sẹ̀ yìí eighteen february. látago mẹ́wàá alẹ́ ní gbogbo aládùá dojú àdúrà pẹ̀lú iná. ọ̀dájú alágbára tó halẹ̀ mú wọ̀. ta ló sábẹ́ pé òun ní jẹ́ ogun òkè. irú pàdé àdúrà gangan lórí ogun lè yé ti máa ṣubú. kó o máa ní ìṣẹ́gun lórí ẹ̀mí ti dáfídì. lẹ́yìn ìgbà rẹ̀ múná ìdí kò sí kejì. ìwọ tó ń gbọ́ mi gangan ló máa sọ pẹ̀lú àwọn olórí ẹ̀mí. Nígbà tí pásítọ̀ sí ọláyà. Bá ń pàṣẹ pẹ̀lú orúkọ Jésù. Tí gbogbo alágbára tó ń kílẹ̀ mọ́ bá ń ṣubú lulẹ̀. Fún ọ ní ìṣẹ́gun ní gbogbo ọ̀nà. Nínú ìjọ CAC. Gbáremu Center tó wà ní Leaders Junction. Tribune Road Mọ̀lẹ́ Fálàfíà Òkè Àdó ń bàdàn. Ẹ̀rí ìtọ́sù ìwà ló máa sọ́dọ̀ ọba lè wà ń bẹ̀ wá gbárẹ́ kò sí ní tó dàbí ìfẹ́ ṣá. ní design bricks homes and property àwa náà mọ̀ pé fẹ́lá kò já òfin. la ṣe ṣàgbékalẹ̀ love fiesta promo lásìkò oṣù ìfẹ́ yìí. kẹ́ ẹ̀ lè bá a jàǹfààní thirty percent discount lórí gbogbo estate wọn tó wà níbàdàn abẹ́òkúta ìjẹ̀bú-òde ṣàgámù òṣogbo èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ̀ sì má gbàgbé pé fifty percent discount ṣì wà lórí àwọn estate wa tó wà nílùú ọ̀yọ́ aláàfin. lásìkò oṣù ìfẹ́ yìí ra ilẹ̀ plọ̀tì méjì ọkọ ọmọ àfẹ́sọ́nà tàbí olólùfẹ́ rẹ kó o kan sí lọ́fẹ̀ẹ́ bábánbárí ibẹ̀ ní ti àkànṣe àpèjẹ dinner for two fún gbogbo olólùfẹ́ tó bá sanwó ilẹ̀ wọn lẹ́ẹ̀kan ṣoṣo. gbogbo oníbàárà tó bá wọ ọ́fíìsì design bricks lóṣù february yìí ni yóò tún gba special package ẹ̀bù valentine tá a ti ṣe lọ́jọ̀ fún yín. ó yá gbéra márosẹ̀ tètè wàrà lẹ̀ rọrùn tó fini lọ́kàn balẹ̀ kàn sí design bricks láwọn ọ́fíìsì wọn tàbí kó o zero nine zero three nine three seven five one one zero. lọ fiesta twenty twenty two with design bricks ó tún ti sẹ̀ ní design bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o onítèmi fóònù tó promise mi ńkọ́. Ah, má wọrí olólùfẹ́ mi tí n bá ti gbowó iṣẹ́ tí mo ṣe fóònù tó wà pa ni màá rà fún ọ. bó o ṣe promise ẹ lásìkò valentine lọ́dún tó kọjá nìyẹn tó fọ̀rọ̀ dídùn bó mọ́lẹ̀. wo arábìnrin má gbà fún ọjà ẹ àkókò ọjọ́ olólùfẹ́ ti wọlé dé tọdún ìtúsára ọ̀tọ̀ tecno pẹ̀lú laplace fẹ́ fìfẹ́ hàn fáwọn ojúlówó oníbàárà wọn bẹ̀rẹ̀ láti february fresh títí di february twenty eight twenty twenty two níbi tí gbogbo oníbàárà tó bá ti ra spark eight series pofa series and pop series yóò ti láǹfààní four thousand discount lórí ọjà tó bá rà àtàwọn oríṣiríṣi ẹ̀bùn míì láàárín àyájọ́ ọjọ́ valentine valentine àṣekágbà àríyá ojúkorojú yóò wáyé ní twenty fifth february twenty twenty two pẹ̀lú mèdè fúnmi martins àti olólùfẹ́ rẹ̀ afis ọwọ́ tí wọ́n sì mọ̀ fún àwọn olórí oníbàárà tọkọtaya lẹ́bùn lójúkorojú grand finale ọjọ́ àṣekágbà ẹni tó bá gbégbá ọlọ́kẹ́ yọ jẹ̀bù ńlá yóò tún lọ jẹ̀gbádùn òpin ọ̀sẹ̀ ní four star hotel kàn sí iléeṣẹ́ wọn tó wà ní number nine àti number eleven queen elizabeth road opposite group medical hospital mọ́kọ́lá ìbàdàn àti ní shop c four two kókó mall dùgbẹ̀ ìbàdàn telephone zero eight one three two three seven five six six six laplace let's go there. gbogbo ọkùnrin ó yá ní sí ìsìn bàbá lọ́la mọ́kànlá memorial miracle camp kejì ara kejì. ibẹ̀ ni gbogbo ọkùnrin tó ti máa gbàgbára ọ̀tún. main the power of the nation. ṣe ìpinnu ọlọ́run fàyè rẹ bí ọkùnrin. àkọ́kọ́ ìmúṣẹ tó. látọjọ́ wednesday sixteen february friday eighteen. káwọ́tì máa ti pàṣẹ àwọn wòlíì máa jẹ̀mú mi. csc president pastor s ọládélé csc general evangelist prophet esikaya olúbóyọlá Professor Prọfẹ̀sọ̀ Olúwalú Adámimógo Coordinator CAC Babalola, Memorial Camp Pastor Friday Anderson Assistant Camp Coordinator pẹ̀lú ọ̀pọ̀ wòlíì máa jẹ̀mú súrẹ́ fún gbogbo èèyàn àwọn olórin ẹ̀mí ìlà ìjà kíkúndé ọlọ́run sábẹ́ àràbàdà tún Olúwa ló ní bísí Anointed glory gbogbo ọkùnrin látọjọ́ Wednesday sixteen ní Friday eighteenth February lọ́mọ sílẹ̀ agbára power house Orísun CAC níbi tí ọlọ́run ti pè Apọ́sítọ̀ Ayọ̀délé Babalola àti wákàtí nínú àdúrà yóò máa jọ gbogbo ẹni csc babalọla rẹ mórí amírẹ́kù kan ìkejì arákejì ìpínlẹ̀ ọ̀ṣun ìwà lóní tẹ̀síbù ní ìwà gbàdúrà. ajá balẹ̀ ajá balẹ̀. ẹ káàbọ̀ padà látọjú ọjà ọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ ọ̀ṣun àmọ́ ká tó wá dé ìpínlẹ̀ ọ̀ṣun ìṣẹ̀lẹ̀ kan tó ń ṣẹlẹ̀ tó sì ń lọ lọ́wọ́ láàrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àtàwọn tó wà lágbọ́nrin ti ètò ẹ̀kọ́ àìsàṣọ ọlọ́run pàká ó tó àpérò fún gbogbo ọmọ eré wọn. àpérò ńlá. Hmm. ẹgbẹ́ asuu bí wọ́n ṣe fàágbọ́n mújá pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà yìí pé bí àárọ̀ ni ò bá ti wálé òun kò yé òní sinmi ogun wọ́n ní ẹni tí í ṣe alákòóso fún ètò ìgbanisíṣẹ́ àti ọ̀rọ̀ òṣìṣẹ́ ọ̀mọ̀wé Chris Ngige wọ́n ní ìpàdé alágbára kan yóò wáyé lọ́sẹ̀ tó ń bọ̀ láti forí okò ṣọ̀ọ́dún kí ojú ìtúbà lè tètè bá wàhálà lónìí wàhálà lọ́la bí ẹ̀kún àpọ̀kọ̀jẹ ti ń wáyé láàrin aso àtijọba orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn jẹ̀sìn àwọn náà ti ń dá sí ọ̀rọ̀ náà kódà sọ̀tàn ti ìlú sokoto alhaji sara abubakar àti ẹni tí í ṣe ààrẹ ẹgbẹ́ ọmọlẹ́yìn kristi nílẹ̀ wa nàìjíríà reverend samson ayọ̀kúnlé wọ́n ní gbogbo ọ̀nà ti ń dá sí ọ̀rọ̀ yìí alákòóso fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ àdàmú àdàmú olórí òṣìṣẹ́ ọba sí ààrẹ ọ̀jọ̀gbọ́n Ibrahim Gambari àti àwọn ìkànkùgbò míì ni wọ́n ní wọ́n jọ jókòó yí tábìlì pọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ kí wọ́n lè tètè parí aáwọ̀ náà nítorí pé ibi tí aáwọ̀ yìí ń lọ wọ́n ní bó ṣe ń kó bá àwọn asù gangan fúnra wọn ní kó bá ọjọ́ ọ̀la àwọn ọmọ tó fi di pé ọlọ́dún mẹ́rin ó wá dẹni tí ń lọ́dún mẹ́fà jù bẹ́ẹ̀ ọlọ́dún márùn-ún lọ́dún méje mẹ́jọ wọn ni irú eléyìí ò sì gbọ́dọ̀ máa tẹ̀síwájú kò pọ́n wálé lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀‐èdè tí ètò òṣèlú ìjọba àwarawa ti fẹsẹ̀ wálẹ̀ ńbẹ̀ àgbà òsì ní wà lọ́jà kórè ọmọ tuntun wọ́ àmọ́ ìpínlẹ̀ ọ̀ṣun ẹ̀wẹ̀wẹ̀ gómìnà àná ìpínlẹ̀ ọ̀ṣun tí sì ṣe alákòóso fún ọ̀rọ̀ abẹ́lé lásìkò yìí ràúfù ọ̀rẹ́gbẹ́ṣọlá ọjọ́bọ̀ thursday àtòun àti adégbòyèga oyètọ́lá ti ṣe gómìnà ọbẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí í sọ àwọn ọ̀rọ̀ ọkọ̀ bákùnpé kan pẹ̀lú ara wọn yí pé kò fẹ́ kí ẹni tí í ṣe adégbòyèga oyètọ́lá kó ṣe ìjọba ẹlẹ́ẹ̀kejì ìyún náà sì mú tiẹ̀ òun náà ju òkò tiẹ̀ náà sí pé òun gangan tó wà nípò ní pé ṣoṣo tó sì fẹ́ rí ṣoṣo lórí ọ̀rọ̀ Arẹ́gbẹ́ṣọlá nígbà tí ó sọ̀rọ̀ tiẹ̀ ní Ìkirè nígbà tó ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lásìkò ìgbà tó ń sọdún mọ́ ẹ pé ẹ wo èyí gangan ni àyànfẹ́ ọmọ mi <laughs> tí mo fẹ́ kẹ́ ẹ dìbò fún nínú ètò ìdìbò abẹ́nú láàrin ẹgbẹ́ òṣèlú APC Mọ̀ṣúdì Adéòtí ni o wọ́n ní òun gangan lẹni tí mo ta òróró sí lórí o ẹ bá ń ṣàtìlẹ́yìn fún wọ́n nígbà tí Arẹ́gbẹ́ṣọlá tó ń sọ̀rọ̀ ọ̀hún ó rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn èèyàn rẹ̀ ní èdè Yorùbá wọ́n ní ìgbà tí Oyètọ́lá tí òun náà sọ̀rọ̀ ó ní ó sọ̀rọ̀ kan Oyètọ́lá pé gbogbo ìṣàkóso rẹ̀ tó ti ń bábọ̀ bíi ọdún mélòó kan lẹ̀ yìí ó ní kíni kàá gbà á àtọ̀ sọ́nà kò ní dáhùn ó ní Eh, òun bẹ ẹ eh, Oyètọ́lá fún odidi oṣù méjì ọdún méjì òun sì sọ fún ó ní ṣùgbọ́n gbà tí yóò gbọ́ ó ní ẹni tí òun rí i pé yóò gbọ́ràn sí àwọn lẹ́nu láti mú ìlọsíwájú bá àdúgbò náà òun lòun mú dé yìí òun rèé wọ́n ní bó hmm. ṣe sọ̀rọ̀ òun tó kẹ́gàn ti Oyètọ́lá hmm. Oyètọ́lá àtàwọn alátìlẹyìn tiẹ̀ náà àwọn náà ti débẹ̀ wọ́n sọ tiwọn wọ́n tọ́ka ọ̀rọ̀ kan pé wàhálà kan ti máa ń wà tó máa ń rú gudugudu gudugudu láàrin àwọn méjèèjì gbogbogbà ipe kí ló ń fa sábàbí ọ̀rọ̀ wọn ni à ebi ẹ̀yin náà nù ni ẹ̀yin tẹ́ ń fọmọ ọlọ́mọ ń kóńdó bẹ́ẹ̀ bá lu ọmọ tán ẹ̀yin lẹ́kùnkún bẹ̀rẹ̀ sí máa sunkún àá ti ṣe wàá mọ ẹni táàárẹ̀ gan tó jólójúlówó sunkúnsunkún nínú wọn ó ní láàrin àwọn méjèèjì tírélà tó páàkì sí àárín wọn ó dìgbà tí wọ́n bá tó ṣe ètò òdìbò abẹ́nútán tí olúkálukú mọ̀ ń bá ara rẹ̀ Oyètọ́lá òun fẹ́ rí tíkẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kejì gbà bákan náà ẹ̀wẹ̀ iná lẹni tí í ṣe Ràúfù Arẹ́gbẹ́ṣọlá ní ọmọ oyè tóun tàróró sí lórí ńlò òun náà fẹ́ kó <laughs> wọlé wọn ní èròǹgbà yìí yóò rí bákan o ṣùgbọ́n ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Kwara abdulrahman abdulrasaq wọ́n ní òun ni ó ṣe alága kò kárí ọ̀rọ̀ ètò ìdìbò abẹ́nú náà léyìí tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun tán ọ̀rọ̀ hmm. gbogbo ó di wọ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé ẹja òbí fíìmù ó ṣe lọ. ọ̀la ni wọ́n sọ pé orò ó kìje hmm. ojú ìwé kẹrìnlá ìwé ìròyìn Vanguard sọ pé ní ìpínlẹ̀ Ọ̀ṣun Oyètọ́lá àti Arẹ́gbẹ́ṣọlá wọ́n gbé pẹrẹgì kaná kódà ojú ìwé ìkejìléní ogójì ìwé ìròyìn ti Nigeria Tribune náà sọ bẹ́ẹ̀ pé ṣoṣo méjì fẹ́ kojú ara wọn o ní ìpínlẹ̀ Ọ̀ṣun àmọ́ pẹ̀lú ìròyìn tí olùkú mi ti kà ẹ lọ sójú ìwé ìkẹrìnléní ogójì ìwé ìròyìn Nigeria Tribune kẹwàá gbọ́n ti ọ̀rọ̀gùn ti òkè ìlà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọba Dr. Adédòkun Abọ́lárìn ń tó kìlọ̀kìlọ̀ ló ṣe fún àwọn ṣoṣo méjì ọ̀hún pé àtàwọn míì tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ní àwọn fẹ́ gbéná wojú ara wọn wọ́n fẹ́ tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà wọ́n fẹ́ fa wọ́n fẹ́ wọ làkàdí lójú ọ̀rọ̀ ta ni ó di gómìnà fún sáà míì ọba Bọ́lárin ní ẹ wò ó Nàìjíríà Tribune ni mò ń bá sọ̀rọ̀ yìí mo sì sọ fún gbogbo àwọn èèyàn tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun òun ló yẹ kó jẹ gbogbo àwọn olóṣèlú kó jẹ wọ́n lógún ó ní kì í sì ṣèyún nìkan o ìgbáyégbádùn àwọn èèyàn tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun òun ló yẹ kó múmú láyà wọn ọ̀rọ̀ àwọn olóṣèlú ń bẹ̀ pé kóníkálùkù wọn kí wọ́n ti dá wọn bọ àkọ́ àwọn tí wọ́n ní àwọn ò ní gbọ́ àti àwọn ò ní gbà ó ní lóòótọ́ o ojú ọgbẹ́ lè jiná àmọ́ bọ́gbẹ́ bá wa jiná tán hmm. ojú eh, apá rẹ̀ ń kọ́ ibi yóò wà ńbẹ̀ ni ìran tó ń bọ̀ lọ́la ó sì padà mọ́ rí i pé àwọn méjì kan wọ́n fa làkàdí wọ́n ṣera wọn léṣe wọ́n ṣara wọn lọ́gbẹ́ ojú àpá rẹ̀ sì rèé ó ní ẹ̀yin tẹ̀sí jẹ́ olóṣèlú tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó lè dá wàhálà sílẹ̀ lókun ẹnu yín ẹ ṣọ́ṣe torí pé bọ́rọ̀ bá ti jábọ́ bí ẹ̀yin ni o ó ṣeé kò ní ṣe é kó mọ́ ọba abọ́lárin wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé àsìkò tó tí gbogbo àwọn tolórí tẹlẹ́mù tó jẹ́ bí olóṣèlú ní ìpínlẹ̀ ọ̀ṣun tí wọ́n ríra wọn bí òṣìṣẹ́ ọwọ́ kan tí wọ́n sì rí i pé ìdàgbàsókè ń ló múmú láyà àwọn ojú ìwé ìkẹrìnlélógójì ìwé ìròyìn ti Nigeria Tribune mo ti rí ìròyìn tó wù mí kà gangan gangan gangan gangan tí ń wá sí mi lọ́kàn gangan <laughs> ìròyìn ọ̀hún ló ń sọ̀rọ̀ nípa ti àwọn ọmọ tí ò lọ léèwé. ọ̀rẹ́ mi jẹ́ nu o. mò ń bọ̀ <laughs> tí wọ́n lọ sí skul mọ́ àwọn ọmọ tí wọ́n lọ kúṣẹ́kúṣẹ́ tí wọ́n sì tún sọ pé àwọn ọ̀lọ́mọ wọ́n pè wọ́n ní out of school children wọ́n ní apá àríwá ilẹ̀ wa nàìjíríà nìkan la máa ń sábà kọjú sí pé ibẹ̀ ló wà àmọ́ kì í ṣe bẹ̀ nìkan o ó ti fẹ́ẹ̀ di pé gbogbo igun ní nàìjíríà àtàwọn ìpínlẹ̀ ní nàìjíríà ó ní wàhálà ọ̀hún wà ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ni wọ́n sọ lánàá wọ́n ní lẹ́yìn táwọn ṣe ìwádìí tó gúnmọ́ láwọn igun kan nílẹ̀ wa nàìjíríà àwọn rí i pé káwọn mọ́mọ́ lọ iléèwé tàbí kí wọ́n lọ kúṣẹ́ kí wọ́n padà tí wọ́n pè ní out of school children wọ́n ní kì í ṣe wàhálà apá àríwá ilẹ̀ wa nàìjíríà nìkan o wọ́n ní wàhálà gbogbo nàìjíríà ni mínísítà tó rí sí ọ̀rọ̀ ọmọnìyàn àti ìtakìjì sí wàhálà àti ìdààmú tó bá dé pẹ̀lú ìdàgbàsókè àgbègbè Hajiya Sadiya Umar Farouk òun ló sọ̀rọ̀ ọ̀hún nígbà tí ó ń bun àwọn ikọ̀ oníròyìn nílé iṣẹ́ ààrẹ gbọ́ bí nǹkan ṣe lọ mínísítà ọ̀hún lọ sọ̀rọ̀ pé àwọn rìn káàkiri àwọn rí i pé yóò tó bí mílíọ̀nù mẹ́wàá àwọn ìpẹ́ẹ̀rẹ̀ tí ò lọ léèwé mọ́ nílẹ̀ wa nàìjíríà ó ní lóòótọ́ apá àríwá ilẹ̀ wa nàìjíríà nìkan ni wọ́n máa ń rò pé àwọn ìpẹ́ẹ̀rẹ̀ yìí wà tí wọ́n kọ̀ tí wọ́n lọ skul tí wọ́n sì máa ń pè wọ́n ní àlìmọ́jìrì ó ní àmọ́ nígbà táwọn rin igun ìdìbò mẹ́fẹ̀ẹ̀fà tí ń bẹ nílẹ̀ wa nàìjíríà àwọn rí i pé bákan náà lọ́mọ ó ní àwọn lọ sí màkòkò ní ìpínlẹ̀ èkó àwọn lọ sí enugu àwọn sì lọ sí jos àwọn rí i pé àwọn báwọn èèyàn ń bẹ̀ tó jẹ́ ìpẹ́ rẹ̀ tí wọ́n kọ̀ tí wọ́n lọ léèwé ó ní kódà ẹgbẹ̀rún méje lọ́mọ táwọn rí ní màkòkò tí wọ́n kọ̀ tí wọ́n ní àwọn ò lọ léèwé mọ́ ọ̀sán wọn béèrè lọ́wọ́ rẹ̀ nípa ti oúnjẹ tí wọ́n ń fún àwọn ọmọ tá a mọ̀ sí school feeding programs pé ǹjẹ́ ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ná òbítíbitì owó lórí ká mọ fún àwọn ọmọ iléèwé ní oúnjẹ ẹ dákun torí ọlọ́run bó o nípa rẹ̀ lára àwọn àwọn ọmọ iléèwé ó ní à ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ fẹ́ lọ síléèwé láwọn apá àbìkan tí ọ̀rọ̀ ẹ̀kọ́ ò ti múmú láyà àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní lóòótọ́ àwọn kan wà tó jẹ́ pé kọ́lọ́run bíi Èdùmàrè kó ṣàánú wa ni wọn ò fẹ́ lọ iléèwé mọ́ nígbà tóun sọ̀rọ̀ mínísítà kan tún ẹni tí ó jẹ́ bíi Aléwájú fún ètò kan tí wọ́n gbé kalẹ̀ tó pè ní National Social Investment Program NSIP Uma Bandiri òun náà ní lóòótọ́ ni ó ní nígbà tí àwọn rí àwọn èèyàn tí wọ́n ń lọ sílé ìwé tí yóò sì wù wọ́n kán kàwé àwọn rí i pé ètò tíjọba gbé kalẹ̀ pé kán mọ bọ́ àwọn ọmọ iléèwé ńlọ fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan fẹ́ lọ ó ní àmọ́ nípa ti àwọn tí ò lọ sílé ìwé mọ́ tàbí tí wọ́n lọ díẹ̀ tí wọ́n padà tọ́pọ̀lọpọ̀ sì gbàgbọ́ pé àwọn àlùmọ́ǹjìrì lápá àríwá ilẹ̀ wa nàìjíríà ni máa ń sábà ṣe bẹ́ẹ̀ ó ní kò rí bẹ́ẹ̀ o ó láwọn kan ti rò pé àwọn tó jẹ́ mùsùlùmí ni wọn kì í mú ọ̀rọ̀ ìwé lọ́kùnkúndùn ó ní kò rí bẹ́ẹ̀ o ó ní nígbà tí àwọn bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí làwọn rí i pé nǹkan ti búrẹ́kẹ́ nǹkan sì ti bẹ́lẹ́gbẹ́ẹ́ ó ní àwọn dé àwọn apá abìkan ní ìpínlẹ̀ èkó àwọn tó ọmọ bíi ẹgbẹ̀rún méje tí wọ́n lọ skul tí ó jẹ́ pé wọ́n lọ síbi tí orí àkìtàn wà tí wọ́n gbé báàgì kẹ́gbẹ́ tí wọ́n sì ń ṣe àwọn kankan lórí àkìtàn ó ní àwọn wò pé ṣé wàhálà ò ti dé báyìí onígbà táwọn dé Jos oníbàkan náà ni onígbà táwọn dé Enugu oníbàkan náà ni ó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ò lọ sílé ìwé mọ́ mínísítà wọn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ti ẹgbẹ̀rún mẹ́fà ẹgbẹ̀rún márùn-ún tí wọ́n ní ìjọba àpapọ̀ lẹ́wà Nàìjíríà ní kán máa fi ṣọwọ́ sí àwọn kòlàkòṣagbe àwọn kọ̀rọ̀wọ́ họrí tí nǹkan bàjẹ́ fún tán yányán nílẹ̀ wa Nàìjíríà pé ẹgbọ́ ǹjẹ́ ẹgbẹ̀rún márùn-ún lè gbé èèyàn kúrò nínú ìṣẹ́ òun òṣì nígbà tó òun sọ̀rọ̀ ó ní ṣẹ́rí ẹgbẹ̀rún márùn-ún ọ̀hún ọ̀dọ̀ tiwa tá a ti rí jẹ ńlá wò pé kò tówó tá a fi ra káàdì sórí fóònù àmọ́ ńgbà táwọn ṣèwádìí débi tí nǹkan ti bàjẹ́ tán ní nàìjíríà láwọn apá abìkan tí ìṣẹ́ àti òṣì ti mú wọn lómi ó ní tán bá rí ẹgbẹ̀rún márùn ọ̀hún wọ́n tún bẹ̀rẹ̀ sí ni mọ̀ ṣọpẹ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn ní tiẹ̀ tún dájọ́ látara ẹgbẹ̀rún márùn kọlọ́ wọn ṣàánú wa ńbẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. ẹ gba àwọn àkòrí ìbá a ṣe ń lọ sí ojú ọjà hmm. àwọn ò ní fi àyè sílẹ̀ fún àwọn bàbá bẹ́gbẹ́wọ̀ tàbí màmá bẹ́gbẹ́wọ̀ olóṣèlú kan pa àwọn fẹ́ ṣe ààrẹ ní 2023 ẹ̀ẹ̀kejì àbádòfin kan ti ń lọ lọ́wọ́ ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà tí ò ní pẹ́ dòun pé ìlànà à ń ṣú ẹnìkan lópó ẹ ọkọ rẹ̀ kú wọ́n wá ní kí àbúrò rẹ̀ tàbí ẹ̀gbọ́n rẹ̀ kan kó fẹ́ láyé àtijọ́ bẹ́ẹ̀ a bá buwọ́ lu òfin tán bẹ́ẹ̀ yẹn bá dán wò hmm. ẹ̀wọ̀n ni ó ti máa ṣọkọ ìyàwó ẹ̀ ẹja dojú ọjà. ọ̀rọ̀ epo pẹtiró tó di ọ̀wọ́n gógó bíi mi eégún ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà àwọn alágbàtà tá a mọ̀ sí marketers àtàwọn míì náà wọ́n ní èdè wọn ò yẹra wọn o ojú ìwé kejìdínlọ́gbọ̀n ìwé ìròyìn Vanguard ni ìròyìn ń bọ̀ lórí ẹ̀ ajá balẹ̀ ajá balẹ̀. ìtàn ò ní gbàgbé ẹ̀dá láyé títí láìla ò ní gbàgbé ìṣèjọba tó gbìyànjú àti mákùdé bá ìlànà àpèrè olùbàdàn nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni tó ń máa rántí gómìnà ṣèyí mákindé tó fún ọba sálíù àkànmú adétúnjì ajé ògúngún ní sọ̀kínní ní ìdùnnú tí í ṣoúnjẹ àgbà tọba náà sì súre fún un pé yóò máa mọ̀ ọ́n ṣe ìrí ọ̀hún sì gbé gómìnà ẹ ò rí bí gbogbo àdáwọ́lé àtìlànà olóko mẹ́rin tí ìṣèjọba rẹ̀ dálé bó ti ń lọ geere ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò òwòsàn tí ò mẹ́rí iṣẹ́ ò sì dáwọ́ dúró lórí ètò ààbò fẹ́mi òun dúkìá gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni àmúgbòòrò ètò ọrọ̀ ajé ẹ̀rí ni tinú ojú pópó tó mọ́lẹ̀ rókoṣo ni gómìnà ṣèyí mákindé fi ń sọ pé nígbà rí olúbàdàn ajé ògúngún ní sọ̀kíní ti mọ́ òun kí gbogbo wa nípínlẹ̀ ọ̀yọ́ fọwọ́ tó ń lẹ́yìn gbígbà ẹ̀kẹ́ ti fọwọ́ ti lé gómìnà wa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo tolórí tẹlẹ́mù tó wá bá wa ṣẹ̀yẹ ẹ̀kẹ́yìn fún ọba sálíù adétúnjì ajé ògúngún ní sọ̀kíní tí wọ́n ṣì dẹ lọ lọ. ìgbìmọ̀ tó ṣe kò kárí ètò ìsìnkú ọba Sàlíù Àkànmú Adétúnjì ajé ògúngúnnísọ̀ kínní ló ń kéde. kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́mi ọmọ náà ọlọ́run tí kì í bá tì tó ń gbénu apostle p òfàjẹ́mísìn kò sóhun kan sì rí ní world healing evangelical church aka prophetic and revival ministry soludo layout alexander odualaro amadak nursery and primary school àpáta ìbàdàn ọlọ́run tí kì í bá tì yóò mú ìnira jìnnà sí ilé rẹ yóò lé omi ìpẹ́jù tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ sí sàkáání rẹ ogun ọjọ́ pípẹ́ yóò ṣẹ́ wọlé ìdè yẹn máa já pàtì this is the promise of the most high God for all the partakers at ọlọ́run tí kì bá tì program with a theme bread of adversity and water of affliction out on friday eighteen february. February 2022 at 5 a.m. to 5 p.m. After this program, you will look for that bread of adversity and water of affliction and found them no more. 16 to 17 February 2022 is the workers' seminar between 4 p.m. and 6 p.m. daily. Ministry Evangelist Elijah Akitunde Ọlọ́run Sobe, Lady Evangelist Kainde, Kọ́kọ́rọ́ Àṣeyọrí. Reverend Emmanuel Oyewole. Reverend S.O. Ilesami and other anointed men of God. Hosts are Pastor Mrs. V.O. Fajemisin and Apostle P.O. Fajemisin. Inú ìpàdé Ọlọ́run tí kì í bá tì. Lógun ti fi ayé ta káìtì ti dàwátì Jésù dóde o. ọmọ rẹ̀ ìyá ìkókó àmàkù ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyan ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwe ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti ayébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ w wẹ́rẹ́. àbí o. nínú oyún. wẹ́rẹ́ ló bá mi ṣe. Ah. mo rù mo kúnlẹ̀. mo sọ láyọ̀ o. wẹ́rẹ́ o. wẹ́rẹ́ ló bá mi ṣe. iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ̀ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ̀ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ aba mixture ń wà ní ẹ̀yìn young adé motors ososami junction kíadó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ àjọ ìbàdàn urban flood management project lórúkọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ń kéde fún gbogbo èèyàn pé iṣẹ́ àkànṣe ṣíṣe afárá ńlá yóò bẹ̀rẹ̀ lójú odò orogún ní òpópónà adédìran tó so agbègbè orogún pọ̀ mọ́ agbowó níjọba ìbílẹ̀ akínyẹlé lọ́jọ́ jímọ̀ ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí wà lára àkànṣe iṣẹ́ ṣíṣe ojúṣọ̀ tó gbòòrò àti afárá ńlá fún omi láwọn agbègbè kan fún ìdènà ẹ̀kún omi nílùú ìbàdàn látàrí èyí a ó ja afárá tó wà lórí odò náà lọ́wọ́lọ́wọ́ ní òpópónà adédìran lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì government lágbègbè orogún ní ọjọ́ kejìdínlógún oṣù kejì iṣẹ́ náà máa gbà wá tó oṣù mẹ́ta gbáko fún ìrọ̀rùn express express wà fún lílò bẹ́ẹ̀ náà ni àwọn tó ń lọ sí agbowó lè gba òpópónà alhaji adédoyin tàbí òpópónà àpáta yídè àti pèsè afárá ẹlẹ́sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ odò orogún ní òpópónà adéníran fáwọn tó bá fẹ́ fẹsẹ̀ rìn kọjá arọ gbogbo olùgbé agbègbè wọ̀nyí àtàwọn tó ń lo àwọn ojú ọ̀nà láti bá wa fọwọ́sowọ́pọ̀ kí iṣẹ́ ìdàgbàsókè yìí lè kẹsẹ̀ járí nítorí àti máyédẹrùn fún kó wa wa IUFMP kájàlú ẹ̀kọ́ mi lè dìtàn nílẹ̀ ìbàdàn. àdìó gbogbo wa láti mú lẹ́gbẹ́ o kàn kárí bọ́nú ni kí ló ń ṣe ọ́. wò ó mọ̀ tí èèyàn bá láya rere tó mú ní èèyàn dùn ó yẹ kéèyàn rò ń pa ẹ̀. àsìkò fà ló ń bọ̀ yìí àmọ́ mo wá ń ro nǹkan tí mo lè fi surprise ẹ̀ ní valentine tó ń bọ̀ yìí. a ah, òótọ́ dẹ̀ lọ̀rọ̀ tó sọ o ọmọ revolution plus tó ń ta ilẹ̀. ọlọ́run ṣe bóyá kí n kúkúrò àtúnyẹ̀ká fún promo lọ́wọ́lọ́wọ́ lásìkò àyájọ́ olólùfẹ́. pàtíṣẹ́ bẹ̀rẹ̀. má revolution plus. property tó ń talẹ̀ lóbó love is promo náà ẹ̀yin náà bá ti rọ̀kan lára alẹ̀ wa tó wà lẹ́kọ̀ọ́ lábẹ́òkúta ṣìmáwá nìbàdàn àbújá àbí port harcourt ẹ ti láǹfààní sẹ́bùn bíi vouchers tẹ́ fi rajà ẹ̀rọ amómitutù oúnjẹ alẹ́ lẹ́yàn méjì péré pẹ̀lú oorun àsùnmọ́júmọ́ nílé ìtura àwọn ẹ̀bùrà bàǹdẹ̀mí náà tún kúnlẹ̀ lẹ́tọ́jọ́ kẹrìnlélógún oṣù kínní títí dogúnjọ́ oṣù kẹta ọdún twenty twenty two yìí fún àlàyé zero eight two four four eight nine. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, German and bean porridge, a bowl, and we're going to mention Stand by fuel. Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Modakeke, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106 080 3420 9106. Country Kitchen, so sweet. mímí máa mi lù bàdé iṣẹ́ agbára máa ṣe. balógun ló jíjà àti ra ogun láì jẹ̀bọ̀. ní bàbá àdúrà ak forty seven ṣé wà lù bàdàn. orí òkè náà máa wọ prayer mountain. tó wà lápá ni gbogbo èèyàn ti máa ní ìbápadì ọlọ́run nínú ayé wòlíì rẹ̀. bẹ́ẹ̀ la kàn ṣe ìpàdé àdúrà seventy two hours with God. látọjọ́ thursday seventeen friday eighteen àti saturday nineteen february twenty twenty two. àkórí ẹ̀ no more war. jésù fúnra rẹ̀ tó máa fòpin sí gbogbo ogun máa gbẹ bọ̀. ọ̀pọ̀ olórin àmì ló máa pẹ̀lú ìlàjà akébọ̀dé ọlọ́run sọ bẹ́ẹ̀. ní kẹ̀rọ ajé ológo dídán olùṣọ́lá sí Sigma Prophet Peter Olúdélé Okola ìṣòro ọjọ́ pípa yẹn máa dání nínú àdúrà nígbà tí àṣẹ bá ń tẹnu wòlíì bàbá àdúrà AK forty seven tẹ́lẹ̀ bolúlàdé jáde sáyé gbogbo èèyàn tí bàbá yóò sì máa amáǹtì fún gbogbo èèyàn lọ́fẹ̀ẹ́ láti ìwọ́rọ̀ rẹ̀ wọ́kọ̀ èjì òkú láti bẹ̀ ní kẹ́ẹ̀tì wọ́kọ̀ apátẹ́rẹ́ orí òkè ní o máa wọ̀ zero eight zero six six four eight one four five five àkókò tó ayé rẹ fẹ́ sinmi ogógó nínú gbogbo ẹ̀yà ara ìdá. pàtàkì lójú tẹ̀. èyí ló mú àjọ serich peer eye care foundation máa pé gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí àjọ serich peer eye care foundation gbé kalẹ̀ fún gbogbo olùgbé ìlú ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ní àdójúkọ tàbí ìpèníjà tó bá kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa ẹ máa bọ̀ ní skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four. olùkéde mr martins fún iléeṣẹ́ cherry bear eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀. èèkàn kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ Ọ̀yọ́ ọ̀mọ̀wé Fọlá Akin Ọ̀ṣun ó ti darapọ̀ máwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn olókoòwò pẹ̀lú àwọn akínkanjú èèyàn lágbo òṣèlú láti ṣèdárò lẹ́yìn akọni tó ti lọ gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀túnba Christopher Adébáyọ̀ Àlàó Àkàlà ọ̀mọ̀wé Fọlá Akin Ọ̀ṣun ó sọ̀rọ̀ tó pọ̀ nípa olóògbé ọ̀túnba adébáyọ̀ aláwọ̀ àkàlà lásìkò ayẹyẹ ìkẹyìn tó wáyé nílùú ògbómọ̀ṣọ́ nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ ẹ̀ ó ń ṣàpèjúwe olóògbé ọ̀túnba aláwọ̀ àkàlà gẹ́gẹ́ bí ẹnìkan gbòógì tó ti ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn láwùjọ ẹni tó ti tó ti léèrè jáde ọmọ ìyá aláró tí wọ́n bí tó sì túnra rẹ̀ bí ẹni tó làkàkà láti lè bá jẹ́ èèyàn láyé pẹ̀lú gbogbo ìdojúkọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nípasẹ̀ àìkáàárẹ̀ ọkàn àyàfi ìgbà tí àlá ọ̀hún tó sì wá sí ìmúṣẹ gẹ́gẹ́ bí olókoòwò àti èèyàn pàtàkì lágbo òṣèlú ọ̀mọ̀wé Fọlá Akin Ọ̀ṣun ó tọ́ka sí wípé àríkọ́gbọ́n lọ̀rọ̀ ọ̀hún ló yẹ kó jẹ́ òfò àwọn ọ̀dọ́ àsìkò yìí ìdí àbájọ ni wípé kó pọ́n dandan kí wọ́n fi èèyàn ṣètùtù ọ̀la tàbí kí wọ́n lùyàn ní gbàgẹ̀ kí wọ́n tó lè jẹ́ èèyàn láyé ọlọ́run ọba ó ti ní àlàkalẹ̀ ètò fẹ́nìkọ̀ọ̀kan láti fìbùkún sí akitiyan oníkálukú lẹ́yìn náà ọ̀mọ̀wé Fọlá Akin Ọ̀ṣun ó tún sọ̀rọ̀ nípa olóṣèlú tó dáńtọ́ ọ̀hún bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kùkú ọ̀túnba adébáyọ̀ aláwọ̀ àkàlà ẹlẹ́yinjú àánú àti wípé gbogbo ààyè tó fi sílẹ̀ ó ṣòro láti dí fún ẹnikẹ́ni àwọn iṣẹ́ rere tó ti ṣe kalẹ̀ kò ṣeé gbàgbé títí láé ọ̀túnba aláwọ̀ àkàlà ó ṣàgbékalẹ̀ ètò ọrọ̀ ajé tó dúró re nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà tó tún fi tọkàn tara ṣiṣẹ́ nínú ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn láwùjọ ni wọ́n ti dìde bọ́ sípò gíga látara ọ̀túnba adébáyọ̀ aláwọ̀ àkàlà èyí gan ló fà á táwọn èèyàn tí wọ́n fi pọ̀ bíbà níbi ètò ìsìnkú ògbóǹtarìgì olóṣèlú ọ̀hún aṣíwájú rere tí ò ṣeé gbàgbé láéláé ló kan àyà àwọn èèyàn lákòótán ọ̀mọ̀wé fọlákin ọ̀sùn ó ń sọ di mímọ̀ wípé irúfẹ́ èèyàn takuntakun bí ọ̀túnba adébáyọ̀ aláwọ̀ àkàlà ó ti yẹ kóun ti ṣalábàápàdé rẹ̀ látọjọ́ pípẹ́ amásáwo pẹ̀lú gbogbo ẹ̀kọ́ tóun ti rí kọ́ lára ọ̀túnba aláwọ̀ àkàlà òun ti ṣetán láti máa tẹ̀síwájú pàápàá jùlọ nínú mímáyédẹrùn fáwọn èèyàn láwùjọ gẹ́gẹ́ bọ́ọ̀hún ti ń ṣe látẹ̀yìnwá táwọn èèyàn náà tí wọ́n sì ń fojú rí lọ́kọ̀ọ̀kan èjèèjì ọmọwé Fọlákin Ọ̀ṣun wa ń ṣe ládùúrà pé kọ́lọ́hún ọba nínú àánú rẹ̀ kó dúró ti gbogbo mọ̀lẹ́bí olóògbé Ọ̀túnba Adébáyọ̀ Àlàó Àkàlà prọfẹ̀tà adéyẹmọ president wonderland ní sọgùnrò ọlọ́run ẹ̀ná fìṣẹ́ náà ká ṣiṣẹ́ bí irin tájẹ̀jẹ̀ lé ká sòwò ká sanwó sí gbàtú ká máa wojú ọmọ nìkejì fẹ̀tùfẹ̀tù ká tó lè mọ́wọ́ lọ sẹ́nu. gbogbo ẹni tí ń sin orí olórí ọjọ́ wo ni wọ́n ṣe yẹ ṣàfùwọ̀ náà. ẹ̀ǹdẹ̀ fúyà ẹ máa bọ̀ síbi àkànṣe ìpàdé ńlá olóṣooṣù night of wonder òru abàmìyanu tó wáyé ní friday kẹtàkẹtà lóṣooṣù ní christ redemption wonderland lẹ́bàá ilẹ̀ pàgọ́ dípà sogoro nítòsí akínyẹlé mẹ́níyà mbàdàn wòlíì alágbàsí àdúrà prophet samson ọlásùnbàdé yẹmọ ẹkúṣẹ́ olúwa o friday ọ̀sẹ̀ yìí máa tó gbá yágíyágí agogo mẹ́jọ òwúrọ̀ ní àkọ́kọ́ ká tó wá kẹlu agbami night of wonder bẹ̀rẹ̀ láago mẹ́wàá alẹ́ Pastor tí o fawọlé wà Pastor bẹ̀ pásítọ̀ daniel ọ̀dẹ́rìndé Pastor evo adéòkè pásítọ̀ ṣẹ́gun ọ̀nẹ́tọ́yìnbó pásítọ̀ alátọ́lé jacob Pastor olúwọlé benedict bẹ́ẹ̀ bá ń bọ̀ ní friday ọ̀sẹ̀ yìí ẹ wọ akíyanlé láti ọjọ́ ẹ sọ̀kalẹ̀ ní sógunró ẹ ó ti rí pátákó àjúwe wonderland ń bẹ̀ prophet samson ọlásùnmọ́ adéyàmọ lólùgbàlejò telephone zero seven zero three seven four three three eight nine eight ẹ jẹ́ àjẹwà abẹ́lẹ̀dá wa sọ̀rọ̀ wípé ipò kọ̀tẹ́wà lọ́rọ̀ tá a wà yìí

ìròyìn níyàjó yàjó ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àríyá àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabo apèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn ṣètọ́rí pé mọ̀ bá yẹn bò ó dẹ̀ kẹta tí mọ́tò yóò forísòpò ná nípa àrédè òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mọ̀ bá yẹn rojọ́ sí wọn kè sí ìjọba ní ìsìnkọ́ wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. ìjọba lẹ́ẹ̀mí rẹ̀ wò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo ọkùnrin ó yá ní sísì babalọ́lá memorial miracle camp kejì ara kejì. ìgbà ní gbogbo ọkùnrin tó ti máa gbàgbára ọ̀tún. main the power of the nation. ṣe ìpinnu ọlọ́run fàyè rẹ bí ọkùnrin. àkókò ìmúṣẹ tó. látọjọ́ wednesday sixteen february friday eighteen. káwọn ti máa ti pàṣẹ àwọn wòlíì máa jẹ mi. csc president pastor s. ọlá CAC general evangelist prophet sikaya olúbóyè ọládèjì prophet sam olúwalú adámímọ́gò coordinator CAC babalọlá memorial camp pastor friday anderson assistant camp coordinator pẹ̀lú ọ̀pọ̀ fẹ́ fún gbogbo èèyàn. àwọn olórí ẹ̀mí ìlà ìjà kẹ́tọ́dí ọlọ́run sábẹ́. àràbàdà tún olúwa ló ní bí sí. anointed glory gbogbo ọkùnrin látọjọ́ wednesday sixteen ní friday eighteenth february la máa ṣílẹ̀ agbára power house orísun csc níbi tí ọlọ́run ti pè apọ́sítọ́ ayọ̀délé babalọ́lá wákàtí wákàtí nínú àdúrà yóò máa jọ gbogbo ẹni csc babalọ́lá memorial miracle camp ìkejì arákejì ìpínlẹ̀ ọ̀ṣun ìwà lóní testimony wàá gbàdúrà ìtàn ò ní gbàgbé ẹ̀dá láyé títí láìla ò ní gbàgbé ìṣèjọba tó gbìyànjú àti mákùdé bá ìlànà àpèrè olùbàdàn nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni tó ń máa rántí gómìnà ṣèyí mákindé tó fún ọba sálíù àkànmọ́ adétúnjì ajé ògúngún ní sọ̀kínní ní ìdùnnú tí í ṣe oúnjẹ àgbà tọba náà sì súre fún un pé yóò máa mọ̀ ọ́n ṣe ìrí ọ̀hún sì gbé gómìnà ẹ ò rí bí gbogbo àdáwọ́lé àtìlànà olóko mẹ́rin tí ìṣèjọba rẹ̀ dálé bó ti ń lọ geere ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò òwòsàn tí ò mẹ́rí iṣẹ́ ò sì dáwọ́ dúró lórí ètò ààbò fẹ́mi òun dúkìá gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni àmúgbòòrò ètò ọrọ̀ ajé ẹ̀rí ni tinú ojú pópó tó mọ́lẹ̀ rókoṣo ni gómìnà ṣèyí mákindé fi ń sọ pé nígbà rí olúbàdàn ajé ògúngún ní sọ̀kíní ti mọ́ òun kí gbogbo wa nípínlẹ̀ ọ̀yọ́ fọwọ́ tó ń lẹ́yìn bí gbẹ̀kẹ́ ti fọwọ́ ti lé gómìnà wa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo tolórí tẹlẹ́mù tó wá bá wa ṣẹ̀yẹ ìkẹyìn fún ọba sálíù adétúnjì ajé ògúngún ní sọ̀kíní tí wọ́n ṣì dẹ lọ lọ. ìgbìmọ̀ tó ṣe kò kárí ètò ìsìnkú ọba Sàlíù Àkànmú Adétúnjì Ajé Ògúngúnnísọ̀ kínní ló ń kéde má sílẹ̀kùn o. Ah, ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ yí sọmọ́rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. Eh, musa mi ì lé mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? O ṣé àbúrò, wọ́n ti ń fò pẹ̀lú Mustapho. Ibà mi ti lọ. Mustapho ọkọ̀ ibà ara ti yá gágá o mustapho ò ṣe é gan. Mustaifo, herbal mixture ń ṣẹ́gun ibà kójú